أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمده ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan la tọrọ àlékún ike ati Ige fun anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àtìjọ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí díjọ́ ọ̀gbẹ̀dẹ̀ alkiyama mo bẹ̀ ọlọ́run kó tọ́ àrán mi sọ́nà lórí ìdánilẹ́kọ̀ọ́ pé ọlọ́run bàbá ní kún yín lọ́wọ́ mo kí gbogbo àwọn àfáà wa tí wọ́n wà ní ok so lẹ́yìn bàbá kí gbogbo àwọn àfáà tó wà ní ìjókòó mo kí àfáà wa pẹ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tòbí láti Dr. Abdulkadir ọ̀dà kí wọ́n máa wà àfá kan ti pèlè rí pé pé bàbá kan náà ìyá kan náà lọ lọ sí wa ni ó lè wù ní kí àjọ ń jẹ́ áṣì <laughs> mo ní bàbá wa ìsìláàmù ni ìyá wa náà tó ń kọ́ ìsìláàmù ọlọ́ọ̀bá ni lọ́rẹ̀ ní yín sincerely sórí lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n fún wa òun dàbí òjò tọ́rọ̀ sí ìgbẹ́ torí tọ́píìkì máa fún wa ọkẹnú èèyàn fèmí ọ́dà bí pé ìrì ìtẹ́sẹ̀ mo rò pé tí mo sọ yé ilé bá wọn ìyẹn ní ọ̀jẹ̀ kí n rọ̀ wá torí tọ́lọ́ ká farabalẹ̀ níwọ̀n bá ní èmi máa farabulé màá kẹ́ máa lọ sínú àwọn pọ́ìntì torí àwọn pọ́ìntì tí mo fẹ́ sọ bí ilé mi pọ̀ díẹ̀ ṣùgbọ́n mi ní tójọ́ púpọ̀ jù wọ́n ní ká sọ̀rọ̀ marry your match Define guidance for choosing wisely. So orítọ́ ọba ti fẹ́ níyàwó àbọ̀ fẹ́ lọ́kọ fẹ́ ẹ̀ǹtẹ́ ẹni tó jẹ́ pé ìwọ̀n eku ni wọ́n fẹ́ ìwọ̀n eku ni wọ́n kí ni o. So orítọ́ sọ marry your match alkafa àná ń sọ ń bẹ̀wọ̀n kí náà ń sọ ń bẹ̀wọ̀n alkafa à. Ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ yín ọ̀jọ̀jọra yín ọ̀rọ̀ yín ò ní takura yín ẹ̀sìn yín jọra jọra ìlànà yín jọra ìyẹn ó lè papọ̀ tó jẹ́ pé àlìjánà yín náà yóò tó ṣe kéré o yóò tó jọra ní apàdé ọ̀rọ̀ wa sínú àlìjánà sọ́wọ́ nínú tọ́pìkì máa gbọ́ mi ò sábà fáwọn ní sociology òun ọ̀fẹ́ bábá fún psychology ó ní bí ó ṣe sọ bábá fún medical doctor òun ọmọ ní ẹ kẹjẹ ẹ ó positive kíní kan bí ṣùgbọ́n nǹkan fà wá gbogbo ẹ̀ ló kó pọ̀ torí pé àlè ìsìláàmù ṣàmìlẹ̀ gbogbo nǹkan ìsìláàmù kó sínú tó o bá wá fẹ́ níyàwó àbó fẹ́ lọ́kọ kí wá ní divine guidance àwọn ìlànà wo lọ́lọ́run fi kalẹ̀ ìlànà wo ni àwọn ìfọ̀sọ́nà tọ́jọmọ́ tẹ̀sìn tọ́jọmọ́ tọlọ́hun kí ó tọ́ wa sọ́nà nígbà tá a bá fẹ́ tẹ́sà jọ mo fẹ́ ká understand the way for choosing wisely so níbi tí problem ti wáyé nígbà ẹlòmí ìfẹ́ níyàwó àbí tó fẹ́ lọ́kọ kọ̀ lọ choose wisely ọ̀nà tó gbà níyàwó jẹ́ kí n sọ fún ọ mọ́ dá sí marifa crisis kan láìpẹ́ yìí ara tí mo máa ń ṣe tí mo bá ráyè bí ẹgbẹ́ mo máa ń ṣe marriage counseling ara fi ìdìmẹ́ ni mo dá sí kéèsì ọkọ àtìyàwó láìpẹ́ yìí so nígbà tí mo kọ́ gbọ́ tó tẹ̀lẹ̀ mo ní pé ah wàláì fundamental problem lẹ́yìn ọ̀nà tí wọ́n gbà fẹ́ ra wọn ó ṣe kéde o ó ti wà problematic even bẹ́ẹ̀ bá ní pọ́blẹ́mù lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ padà ní pọ́blẹ́mù tó bá yá ó dàbí ilé tọ́jẹ́ pé foundation rẹ̀ wí tí ọ̀bà wó lọ́dún márùn-ún mẹ́fà yóò padà ṣe kéde yóò wò jọ kan kí ló wá lè má fi wó ọlọ́wọ́ àṣàánú wọ́n wá rẹ̀ ìjẹ́níà ẹnjìníà wá bá wọn fi pílà sí ara ẹnjìníà yẹn làwọn àfẹ́ẹ̀sì wọ́n ti wá rí pé ọkọ àtìyàwó yìí foundation wọn wọ́n wọ́n wá ń bá wọn sọ lọ́n tó ọ́ dàbí ẹnjìníà tó bá yín fèrè sí ó fi gíránáìtì ó fi sìmẹ́ǹtì sí fámìlì rẹ̀ tó padà ṣùgbọ́n pọ̀lọpọ̀ fámìlì ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ọ̀nà bá a gbà fẹ́ra wa gan ọ̀nà yẹn ti wọ́ ìyẹn la fi wá bẹ̀wò àwọn ìlànà wo lọ́lọ́ àtànábì sallallahu alaihi wasallam òun náà fẹ́ ká fi fẹ́ra wa ẹ jẹ́ kí tètè máa lọ nú tọ́píìkì kọ́lọ̀ọ̀bá àlékẹ́ ọlá kọ́tọ́ wa sọ́nà afọ́ ní alákọ̀ọ́kọ́ jẹ́ níbi ọ̀rọ̀ mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ kèé ṣe kúkúrú sáàpẹ́ bẹ ó látàárọ̀ ọdẹ wa ti kúkúrú ìpanu ọ̀rọ̀ fẹ́ níyàwó fẹ́ kèé ṣe kí mo fẹ́ o kèé ṣe kúkúrú ìwọ náà bá rí pé ebi ń pọ̀ ó dẹ̀ ti rẹ́dì láti jẹun ìwọ ni kó o ṣètò pé mo fẹ́ ṣe kìtìbà tọ́pìkì dókítà bá wa sọ gbogbo àwọn nǹkan tọ́jọ́ mọ́ kìtìbà àtàwọn nǹkan míì bó o láti ń kọnu sí ra wa kí ló yẹ ká gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ ibi tí mo ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí a sọ wípé marry your match ẹni tẹ́ ẹ jọjọra yín ẹni tó jẹ́ pé ìwọ̀n kan náà ni yín ìlànà kan náà ni yín ẹni tí ò ní fọ́ níkun tí ò ní fọ́ ní wàhálà àníbi tó ti kọ́ bẹ̀rẹ̀ ni pé are you even ready or prepared for marriage ọ̀pọ̀lọpọ̀ ẹni bẹ́ẹ̀ wà sí ilé ìsìn bóyá the next two three years ó lè má màárì ṣùgbọ́n tó ń bọ̀ yìí níjọ́ tọ́rọ̀ rẹ bá kan wọ́n fẹ́ kọlu sí ọ ìwọ náà fẹ́ tà àbí ìwọ náà fẹ́ kọlu sí ẹ yóò wúlò àbí ò lè wúlò yóò lè wúlò ibi tí màá ti bẹ̀rẹ̀ ìwọ tó o bá rí pọ́rọ̀ rẹ̀ ìkàyàwó kèèkan ọkọ mọ́ bá lèlé èèyàn wà láì tí mo ṣe wáyé tí ìbá ní máa sọ kéésì tí mo ti rí yọ bẹ́ẹ̀ lé ní mẹ́wàá àwọn tí wọ́n èrè sí tí wọ́n sì lọ kọnu síra wọn ṣùgbọ́n nínú kádàrọ̀ ọlọ́wọ́ padà fẹ́ra wọn. sọ́ni mo fẹ́ fọ́nrán balẹ̀ mo ti wọ́n wá sí o èyí tó wá báyàn ló jẹ́ àwọn kan bẹ àdánwò ayérayé ọgbẹ́ ọgbẹ́ ayérayé wọ́n fi síra wọn lára jẹ́ kí n sọ méjì àbẹ̀mẹ́ta wàláì mọ̀dá sí kéèsì kéèsì ọkùnrin àtòbe ọkùnrin àtòbe wọn ò wá padà fẹ́ra wọn wọn àbára wọn ṣe sìnáwó wọn ní sẹ́ẹ̀tì o ṣùgbọ́n obìnrin yẹn ṣe àṣìṣe nínú tí dọ́kọ̀ fẹ́lẹ̀ kan lápẹẹrẹ ń sìn àwọn píkṣọ́ọ̀sì oníhòhò ó ti sẹ́ndì ẹ̀ sọkùnrin ọkùnrin ti sẹ́kù ẹ̀ sí Google Drive àtàwọn bòmí ó wá ń tírẹ́tì ẹ̀ pé ṣùgbọ́n sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ajé ìṣèṣì náà nígbà tó ti á rí pé ọ̀rọ̀ àwọn ọ̀jọ́ra àwọn ò lè fẹ́ ra a lè fẹ́ ra wa ọkùnrin wa ní à ọ wà lọ lásán òun gbọ́dọ̀ bọ́ sí rádaràda ọwá tírẹ́tì rẹ̀ wà láì èmi ni mo ní sáfẹ́ mọ́ wá ń bẹ ọkùnrin yẹn má ṣe mi sí ọkùnrin tí mò ń sọ ṣòkòtò ẹ̀ fún òkè o kìí ṣe kí wọ́n ṣòkòtò lẹ́ o ó ní à ah! ṣé bàbá ṣe I love you ti mú tẹsẹ̀ tẹ́ ṣe fídíò kọ́ọ̀lù sẹ́mi wà bẹ́ẹ̀ ìyẹn ti wá yóò fẹ́ àwọn nǹkan kan padà hàn pé wọ́n lè fẹ́ra wọn wà láì mọ̀ bẹ brọ́dà yẹn mo fọlọ́ bẹ̀ mọ́ ka díìsì mọ́ ka kùránì ah ǹsọ́ọ̀sù ẹlẹ́ ó lé ah ó lé ó lé lára ní ó lé ọ́fà tì ní ìgbògbò ẹ̀ ìyàwó ní ǹsọ́ọ̀sù ó tún kùtù bẹ́ẹ̀ drive ó máa ń sèkù gàwọn ẹ̀dì àpèjẹ máa láyé bẹ́ẹ̀ olórí ti máa ń drive ọmọ ìyá yẹn mọ́ wá ní àáfà kò sí tó burú nínú súnà alẹ́ fi kùránì kura kí n bá ní ọ̀fọ̀lọ́gbọ̀ra ó lè má kùránì ọlọ́rin ó ní wà láì mo ti Google Drive ti tí ilé ìdíkọ́ mo ti dì lọ́fẹ̀ẹ́ ọlọ́mọ sẹ́kù sí ti ní kéde kan ọdá akọ ẹ̀ ó lóun ti believe gbogbo ẹ̀ ah alhamdulillah ilé sísà ni fi ti ń bẹ láàrin ẹsẹ̀ ọwọ́ ṣe ìtí ń bẹ ìtí mo rò pé ẹmọ tí ń jẹ́ dodo ìtì ń bẹ lókè dodo fọ́tò tó ṣó rẹ̀ ọbẹ̀ lọ́dọ̀ brọ́dà yìí wọn àwọn apàdà fẹ́ra wọn. mo wá rò pé tí ìgbà wá ìtàvé àbẹ̀wò wo ni ọba padà sọ ọmọ tí ó sì padà burú wàhálà àti àti òdì kọ́ wá ojú kama sẹ́ǹtì òkè dodo rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì torí náà ìkan nínú tí mo rí bí wọ́n sọ wo ìní wàláì wọ́n ti kọlu ra wọn ọ̀dọ́ ni wọ́n mọ̀ mọ́ àwọn méjèèjì wàláì àti kódà mọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ti gbéra wọn lẹ́sẹ̀ wọ́n ti ń dìmọ́ra wọ́n ti ya gbogbo oríṣọ́ rẹ̀ wọ́n ti ya gbogbo ẹ̀ òbí kan ìlọ́lọ́run ní kọ́lá bẹ́ẹ̀sì ìfọ́ rẹ̀ ìfáàsù ẹ̀dà sọ̀rọ̀ wàláì lónìí tí wọ́n sọ̀rọ̀ ọkùnrin òbí ìfẹ̀yàwó obìnrin ti lọ lọ. Obìnrin ṣe kí ni? Obìnrin ti lọ ilé ọkọ̀ ẹ̀yìn olè tún kan lẹ́lẹ́ wà lálẹ́ o. Torí náà, ibi tí mo ti pè nù, ìwọ tó rí wípé ẹ̀ẹ̀fẹ́ gbá láti marry your match. You are not ready to choose wisely. Ọ̀dà àtẹ́nìkan bá wá bọ̀ sàwámà lẹ́kùn sísà ó kọ̀ mi ní bọ́dá kílé kan bàbá dáfàtà àbúrò Dangote mọ́ wo torí ayé àbí èmi ní ọmọ àṣẹ alifas alàlámà alimọ̀tọ́mtọ̀m èmi gan hafizu ní mímẹ́ ẹsẹ́ kò ní mọ́ wo quality tó ní lásìkò yìí ó sì rẹ̀ dì mò ń sọ fún tọ́ ọ bẹ́ẹ̀ lọ fọ́ọ̀lù o lè má marry your match o lè má choose wisely mo nífẹ̀ẹ́ tọ́pìkì pọ̀. ẹgbẹ́ àtàkìyèsí kan méjèèjì ó lè fẹ́ẹ́fẹ́ jọjọra yín torí dọ́tọ̀ ọgbà fún kìí ṣe pé ó tí ì mọ lẹ́bù tí wọ́n rán lé bákan náà dọ́tọ̀ ọgbà ó lè jẹ́ pé nǹkan kan lọ́dọ̀kọlọ rẹ láàmú gan ẹ máa ṣàkíyèsí àrùn ṣé mo rẹ́dì àbí ìtì rẹ̀dì ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ mo ti wá báyìí mo fẹ́ fẹ́ ẹni tọ́rọ èmi àti ẹ̀ tí ó jọwọ̀ tí ó jọjọra wọn fẹ́ lásìkò tá a wà yìí ìgbà báwa ń dàgbà la máa ń sọ̀rọ̀ kọ́ọ̀tù ẹ lọ́kọ̀ọ̀tù jẹ́ kí n sọ̀rọ̀ fún ọ lónìí tí mo bọ́ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ android phone o phone short kọ́ọ̀tù gan wà lọ́ọ̀yì fìtínà tọ̀nà àrùn nígbà wa ń sáwọn ìyàwó wa mọ̀ ọ́ kọ́ kọ́nà ṣúrẹ́ǹtì mi láìpẹ́ àwọ̀ ewu ojú omi dókítà tí wà láì si bá sí pàtó ọmọ ìwúlé omi sàwọn àlejò gbogbo ole kọ́ mo obìnrin tó pé ti bóò ní ó ṣe máa bọ́ ọkùnrin ṣe fídíò kan ìlú gbogbo ìgbà wà láyé mi tí mo jẹ́ ọmọ ilé òkè ṣe fídíò call rashid ashif ló call i don't do video call mo é tiẹ̀ bí. ìwọ́n tó wọ́n tó bí gbogbo ọkùnrin tẹ́ ẹ̀ tí ìjọfẹ́ ra yín ẹ̀ máa ṣe fídíò call níbo ni tìjú wà nígbà táwọn ọmọ kan rí mọ́lẹ̀ ó sì wúlò fún wa ààfẹ́ ìsìnkà àbí fẹ́yàwó ààfẹ́ ìgbàta fẹ́yàwó náà ṣùgbọ́n ló jẹ́ pé fídíò kọ̀ọ̀lù wà tiktok wà whatsapp kọ̀ọ̀lù wà gbogbo ẹ̀ wà ìwọ tó ọbẹ̀ wá rí pé mo rẹ́sì máa gbọ́ mi o mo ṣe tán láti lọ ilé ọkọ àbí láti níyàwó a sọ fún ọ wípé láti má rí ẹ̀ǹtẹ̀ jọjọra yín so ti ní àlè tẹ̀dáàdì lè lè ṣe tẹ̀bà ìjọ ti pìpíà bóòbò ti fẹ́ ọ̀nà sóbè tọ́ ọba jọkùn ìwọ́ tó gbóbi ṣé mo ti ní gbáradì láti lè gba kìtìbà wọlé pé mọ̀rẹ́dì ṣé ti dábì ìlú ti bá lọ fún ẹ pé mo ti ẹ̀rá àfa àkan ní láwùtẹ́ẹ̀kì àfa àkan kan ló sì ní ìlú lè lọrin mo rí àfa àkan ní mádùlá àrọ́bí mo bá rà àfáà kan ní máàdù mùfìlì lólóhùn fẹ́ fẹ́ mi ṣé wọ́n gẹ́ kọ́rò kó o ti ní preparation ṣé bíbá díẹ̀ bá gbọ́ sóòrò pé wọn ò ní kọ́rọ́ jù rẹ̀ nàbí wá ó one percent ìyẹn ló wá fa iṣẹ́ tó yẹ kí kálukú wa ọkọ̀ ṣe nínú ẹni bá ti wá torí pé ní Islam ọ̀rọ̀ ní káyèsè ń gbèyàn máa ṣe àfi individual level ìjọba ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa o nìkan ò fẹ́ ṣe àti individual level wà láìkọ̀ rọrùn kí ní mo jẹ́ trilọ́níà mo lówó lọ èmi nìkan mo sì báyàwó sọ̀rọ̀ ó sì tìyàwó mi mo sì kó lọ lé rẹ̀ àjọ lọ sáwọ́dí lọ sí okúnlá fẹ́ ájì kò lè jẹ́ ìyàwó mi lọ́nà àlàyé ó burú jù ó ní ìwà yìí jù ẹni tí ó fi ìyàwó fún ọ tọ́ ọba jọkùnrin ó burú jù ọta fún ọtán oníbìsà ìdáàbò ẹlẹ́rìí méjì ṣé ẹlẹ́rìí sọmọ ìyàwó lọ́lọ́ mú pé gbò ti lówó lọ tó o lè yọwọ́ fámìlì rẹ kú òbẹ̀ tọkùnrin bá tiẹ̀ yọwọ́ fámìlì ẹ̀ tọ́jà lágídí òfò ṣé wọ́n tọ́ ọjọ́ bẹ̀rẹ̀ yà lágídí bàbá rẹ ní ọjọ́ wájú tí bàbá ọba sí láyé àwọn tó bá tó kù tẹ̀rí kí ìbùlà ó tó láwọn bíi mẹ́rìnlá míì tá lè jẹ́ wà yìí ìyẹn fọ́ tọ́pìkì lónìí ọkọ̀ rò pé ṣé mo ti ṣe àwọn àfàìmẹ́ǹtì mi jẹ̀mọ́ àti bá wá ti ṣe mo ti ṣe mo fẹ́ sóbẹ̀ kí mo látọ̀dọ̀ ọkùnrin so oríwọ́ta ọ̀fẹ́ kọnu sóbè má fi ìlọ kọnu sóbè o alimami nawawi alẹ́ rahmatullah wọ́n ní nǹkan àkọ́kọ́ tó kàn àlìsí sàárọ̀ ni jàmbá sí nǹkan àkọ́kọ́ tó kàn ọ̀pọ̀lọpọ̀ ifeanyi láàrin o àlìsí sàárọ̀ wider consult not ordinary consultation wider consulting bẹ́ẹ̀ ni ṣe máa ń kulé ègbò náà wider consultation At least shower. Wàhálà ìgbò pay outside the Nàìjíríà nítorí pé ọkùnrin àtobìnrin kan fẹ́ fẹ́ra wọn mọ̀dẹ̀ wà ń bẹ̀ mọ̀dẹ̀ tọrọ bọ̀. Mo pe ẹjí òsì Nàìjíríà kí lẹ fẹ́ sọ pẹ̀lú. Lónìí Sunday tí wọ́n sọ̀rọ̀ kí n tó wá bí lọ́fíìsì mi kí n tó kò mú fìlú láàárọ̀ yìí. Wàhálà ìgbò ti pé ọmọ ẹ̀yà kan torí pé bọ́lọ́bà kan fẹ́ fẹ́ sísà kan. ó dẹ̀mọ̀ ń pa sísà ó ti pé áwùsà máa pè ní padà sórí ọ̀rọ̀ àfẹ̀yàwó ọ̀pọ̀lọpọ̀ ní àṣetẹ̀ ń ṣe ẹmọ́ ṣe mọ́ Ọrọ kọjá pé àjọ ń pàdé lẹ́tọ̀ àjọ ń lọ a àjọ ń ṣe tàfíìsì tẹ́ ẹ bá máa bẹ̀wò tí ń bẹ lára ẹlòmí iná láyé wà iná ìlú ọjọ́ máa sọ bí méjì tí mo lábala àlìsì ṣàárọ̀ ó ti rí pé sífàì ó ń lò já so ẹ̀ táwọn bá fún pé èèyàn bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n mọ̀ ń sọ fún ọ mo mọ sísà tó ń lò já bù she has aborted four times mo wà ní àwọn tó ṣe wípé àfúnpà tó ní sùn ìfọ́ àpá sórí náà sọ ìta ah, àti ìbà yẹn jẹ́ àjẹ́ mo fẹ́ kẹ́ ẹ la ọpọlọ ní o torí wà láyà àwọn tí ìṣẹ̀jọ́ bàbá lè jì ọ́ bá yẹn ló jẹ́ olóró kéfìsì àwọn ọmọ kéékèèké tọ́jọ́ pé wọn ò sí ní ọkọ́ pọ̀ o ọlọ́run ti jẹ́ ìpín etí ní o àwọn tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ́ o ìlà ń yanjú lónìí o tọ́sọ̀ tí bá ń àwọn kan àmì náà tó yanjú àwọn díẹ̀ díẹ̀ ọlọ́run ẹ̀nà ẹ̀m dọ̀tọ̀rọ̀ lọ fún ìbítà lọ́pọ̀ gẹ̀rẹ̀ tọ́lá wọn tó ń ṣẹlẹ̀ wà láìké tí sì máa dáa sí ìgbà ní mọ́ máa ń sun ẹkún lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó jẹ́ pé ọmọ eré ṣe wọlé ọkọ̀ kò ṣe sì náà rí yóò sì ti bàbá làtọ́jà ní two hundred and fifty million èyí àwọn òpé kí ló ṣẹlẹ̀ àríkébí sọ́pọ̀lọpọ̀ tí wọ́n wá là ń sọ sórí ìsìṣàrà kò túmọ̀ sí pé má lè kà lọ fẹ́ẹ́fẹ́ ìtó wà fún ni pé àwọn nǹkan ìpìlẹ̀ tó yẹ kó wà lára ọkọ àtìyàwó sẹ́ni ìnira tí wọ́n bá lọ ọ̀fẹ́ náà tẹ́lẹ̀ òkú ní fàǹjànù èèyàn náà ní ọ̀fẹ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé níwọ̀n bá tọmọlúàbí mo gbórí ìlẹ́sà fún àbẹ̀wò tó ṣe kéde ooru tó kojú hàn sẹ́ni sábà tí wọ́n ń ó lè ṣẹlẹ̀ kọjá pé ó láwọn àròyìn ibú kan láàbí ọdún mẹ́wàá má lo eléyàn fún o ìtọ́ wà lára rẹ̀ presently ó máa ń bóra nígbà tó wà secondary school ó ti wá parí university kò bóra mọ́ ó ti lò nìkan ìwọ wá lọ bí classmate yẹ sájọ lọ secondary àwọn máa ń bóra ìwọ náà wá believe ọ̀mọ̀ nípa alice sharon àwọn tó jẹ́ recent ìlú ó ṣèwádìí o ìpé èèyàn bá ti tú bá ń bẹ̀ a lè fa wàhálà o ọ̀pọ̀lọpọ̀ wa náà gbà wà ní secondary school àbá wà ní dss aburú bíi kìíní kan ní pa máa sọ o ó wo kí ni recent affairs ìyẹn ní ìṣàárà ó sì wá ní bóòlù ẹsẹ̀ rẹ̀ bóòlù wọn ọmọlúwàbí àtàwọn nǹkan míì tó bá ọkọ ṣé rí ibẹ̀ láti mà pé ṣé mo lè lọ ṣe kìtìbà jẹ́mọ́ ẹ̀kọ́ sílẹ̀ àbí òkúlẹ̀ tó o bá rí pé wàá dì tó o ṣe ọjẹ́ positive alhamdulillah ṣe wá rí pa ní ọ̀bà wa ṣe ìṣàárọ̀ ìwọ kọ́ ló ṣe fúnra rẹ̀ nínú tí mo ti fojú rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtòbí pàápàá ẹ̀yìn obìnrin bọ́lọ̀ ṣe dá obìnrin tó bá ti nífẹ̀ẹ́ nǹkan kan ẹni tí ọgbà lẹ́nu rẹ̀ yóò múra wọn ó lè dọ̀tá bàbá rẹ̀ ọwọ́ ẹni jẹ́ fẹ́yìn ọdún rẹ̀ lẹ́yìn pé ìsọ ọmọ ilé bàbá náà ni ó sọ padà sí ọgbọ́n bá ní problem èyí mọ́ sọ fún ọlá gidi so rẹ̀ tó wà neutral máa gbọ́ mi ìwọ kọ́ ló ṣèwádìí tó fi get information òdodo ìwọ ti dọ́gbọ́n ó ti ń conclude bí eighty percent wà lẹ́yìn apá àti máa for percent tó lè sọ ìwọ náà tó rò pé sísà ti máa bẹ̀rẹ̀ ó pupa bí edé ọlẹ̀ pa sunday áfíṣọ̀ ló di ákùrà ní ìwọ́ tí ń kọ̀kúrù tí àwọn tó lè bọ́ ṣèwádìí tí èsì táwọn tó ti kọ̀kúrù àwọn wà á jọ pé a gẹ́ẹ̀tì báyìí kò túmọ̀ sí pé wọ́n lè gẹ́ẹ̀tì errors àbí mistakes torí ká lóbi tó máa ń sọ pé ti sàárà ẹ kò ní error rárá o à wà láì bá àfáà ti wà orí báyìí orí báyìí orí báyìí ẹ wá gbọ́ mi kí n tó lọ síbi tọ́kàn nínú àdí àdìkálẹ̀lẹ̀ ìpò Muhammad sallallahu wa Fatima ọba ó nírè òjíṣẹ́ Ọlọ́run inna Muawiyata wa Aba Jaham kọ̀tọ̀bání ó nírè ànábì méjì inú àwọn sàábé rẹ̀ wọ́n láwọn fẹ́ẹ́fẹ́ jama ẹgbọ́ àti tìbòdé yìí Muawiya radiyallahu anhu ní kùtàbí wàhálì ara àwọn tó kọ Kùránì ìtànkà lónìí ní afáwa kílé o Muawiya gbọ́nà àti sùúrà àbí ìdílé ti bẹ gbogbo àwọn sàádé kí wọ́n kọ Kùránì ìkọ̀sọ́mọ nánú wọn bẹ́ẹ̀ jẹ́ nánú wọn ni àbí èso ọmọ àgbẹ̀rẹ̀ àbí èso ọmọ àgbẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹlòmíì máa otu túmọ̀ sí fẹ́ni tá a sọ kèé sẹ́ni o ṣùgbọ́n ìwọ lọ́mọ ń tọ́ fẹ́ ara marry your match choose wisely ni là ń yẹn bí o wọ́n wá lọ bá nàbí sọ̀rọ̀ láàrin ọ̀sán lọ́wọ́ yàrá fún ájúmọ̀ tó yìí ànábì ní ìnà mọ̀ àwùyà mọ̀ àwùyà tó

torí máa ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ọmọ Dangote bí yọ ọkọ̀jẹ́ áàpù bíi twenty thousand láàárọ̀ kéka tó bá ọkẹ́ gọ́ọ̀mẹ̀ntì tààjú ó ti kọ́ mọ́ áàpù bíi twenty nínú fíìdì kọ̀ọ̀kan jẹ́ one thousand fún nẹ́tíwọ́ọ̀kì tèmi tó gbé ẹ̀ dámi lónìí kò gbé ọmọ Dangote fẹ́ jẹun àárọ̀ drinks tó máa ń mu tọmọ Dangote máa ń mu fifty thousand fẹ́ yọkan rẹ̀ yóò sì mú drake fifteen thousand láàárọ̀ yóò mú kan lọ́sàn-án yóò tó mú kan lálẹ́ ṣé nẹ́tíwọ́ọ̀kì tèmi gbé kò gbé anabi wa ń sọ fún yàwá Fatima bintu koi, rọ̀bíyà lọ́wọ́ àníà ó ní sọ orímọ̀ àwíyà kò lówó lọ olòṣì ni tẹ́ ẹ bá fẹ́ra yín ọ̀rọ̀ òfin kí ni o ẹ máa ní problem anabi ó sọ pé kèé sẹni ọlọ́run kò sọ pé kèé kírun ó lò sí ní ìtumọ̀ ẹ̀ ní pé pẹ̀lú tí mo mọ̀ nípa ìrẹ́fọ́ bímọ̀ bí n tù kọ́ ẹ̀ léṣe kí ni o ànẹ́bí disqualify Muawiya Muawiya bẹ̀rẹ̀ ara àwọn tànàbí nífẹ̀ẹ́ pọ̀ ni ẹlẹ́kejì à sọ́rọ́ àbújámù ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ láyábọ̀wù àsọ́wù àtìkì sórí bó ṣe wà yẹn àbújámù pankẹ́rẹ́ òkì ń kú ò lè jìká rẹ̀ ẹgbà òkì ń kú ò níbo èjìká rẹ̀ ìtumọ̀ méjì làwọn àfáà wá fún àwọn kan nítumọ̀ alákọ̀ọ́kọ́ kẹfìrù àfà mo fẹ́ kọ́ ọgbọ́ àrìn dáadáa wọ́n ní tó jẹ́ kẹ̀rẹ̀ bí àtàlà kó disqualify rẹ̀ àwọn kan tún sí wípé ó ní ta lè fi wé bíi ẹgbà fáwọn bíi fúlàní kankan máa fi tilẹ̀ ó máa ń tèrè àjò gan kéègbélé sẹ́rà ní tí mo dé yìí gbogbo ẹ̀yin sisters wà láìkíní ìfúnmi ní iṣu bóyá kí n máa lẹ́nu mi lọ. máa gbọ́ sọ́nà bí àtàlàm tó ń ṣàlàyé o ìwọ sisters tọ́jẹ́ pé blood èmi o tọ́mọ mi obìnrin bá tó ṣe nìka ìlé sọ fáramù ni o mi ìlé gbà kéèyàn wá láti Saudi kọ́ wá láti UK kọ́ wá láti Canada kọ́ wá fẹ́ ọmọ mi kó sì fọmọ mi lẹ̀ kọ́ lọ wà láìmí ní sọ́pọ́ọ̀tì ẹ̀ mo ti involve nínú àwọn cases tọ́jọ́ táwọn obìnrin yẹn wàhálà dé bá wọn jama kí ló dé bá wọn lónìí o lónìí yìí àtànà ìkan bẹ tá à yẹn jú lọ́wọ́ tó ti dé sẹ̀rí akọ̀ọ̀tù lọ́jà àbá ìyàwó lòun ò ṣe má ó sẹ́ndì owó márùn-ún pé kúlù mi ò ṣe má ọkọ̀ kò nàìjíríà over three years ago ọmọ tó jẹ́ pé o sì fẹ́ lódìdí ọmọ virgin potency náà rí ìjẹ́ ìmúrọ̀rùn lóòótọ́ ẹ̀ńsẹ́ndì owó ẹ̀rà ń jẹ́ lé sóúnjẹ ní ọ̀dọ̀ ọkọ̀ fún ni anábì ní mọ́fẹ́ àbújá torí wípé kí ni o pankẹ́rẹ́ èkó lọ́dọ̀ ẹ̀ àwọn kan tún sí pé ó máa ń ṣèrìn àjò pé ìrìn àjò ẹ̀ ti máa ń pọ̀ jù èyí tó wá rinlẹ̀ jù nínú òtùmọ̀ ni wípé dọ̀rọ́bù lè nìfà ọmọ ńlá obe sórí jásísà ìwọ ló nídìí kọ́ farabalẹ̀ jù tó o bá ti ráwọn ọkùnrin tí wọ́n máa ń náyàwó ùláíkà láìsàbí kìyà àríkùn anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ọkùnrin tó bá ti máa ń náyàwó wọn èé séèyàn rẹ̀ wọn èé fẹ́ ní ẹ̀fà èèyàn pàrùpàrù ni wọ́n ẹni ibú ni wọ́n àárín tá ìyanjú yìí ó níbi ká ìfarabalẹ̀ tó ní tọ́lọ́run o gbogbo ẹ̀tọ́ ọba ti wá fẹ́ẹ́fẹ́ wo bí ìyá wa Fátímà bíntù kọ́ì bó ṣe lọ bá nàbí sallallahu alaihi ànàbí dẹ̀ jẹ́ wọn ló tó ń rè wọn òun làáfà wọn ànàbí wá méjì ó disqualify ta ni sàbẹ́ méjì anabi ọ̀sọ́ pé wọ́n èsì ẹni ọlọ́ làwọn méjèèjì ṣùgbọ́n ròyìn tí ń bẹ lára wọn Fátímà ò lè fẹ́ kí ni o ò lè fẹ́ wọn ọ̀dà ta ló fẹ́ fẹ́ ẹ wá wo nǹkan o anabi disqualify èèyàn méjì ọwọ́ ọ̀rọ̀ wípé bí mo ṣe mọ̀ yìí ta ló lè fẹ́ àṣẹ nígbà míì téèyàn bá mọ èèyàn èèyàn lè rẹkọmẹ́ndì pé bẹ́ẹ̀ ni báyìí anábì ní ínkì sí Usama lọ fẹ́ Usama Usama bùnú zaid Usama wọ́n máa ń pè ní alèhìbù bínú lèhìbì anábì nífẹ̀ẹ́ Usama pọ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ bàbá rẹ̀ zaidu bùnú harifa alimoyim tó o bá ti kò sí ti wọlé ṣe àwọn elétò ni wọ́n ní iṣu rẹ̀ tí àmọ́ ìmọ̀ lò tí ọ̀tí ọmọ ìwé ìdásíkò mi ìwọ̀n bá ọta bá gbọ́ ọlọ́ọ̀fà àlùbáríkà sí ọyẹ kílẹ̀bù wa ti dùn alimoyim tó o bá wo tó ṣẹlẹ̀ ń bì fàábé tọ́jọ́ máa lùjẹ̀ náà tọkọ kùránì ànábì disqualify rẹ̀ Abu Jam tí máa ń ṣèrìn àjò tọ́pọ̀ nínú òtúmọ̀ kan nínú òtù mi ó lè nata yí obìnrin ta ànábì disqualify rẹ kí ni tó rò pọ́ ṣẹlẹ̀ ń yẹn tí èbá ṣe ìsìṣàrọ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀jẹ̀ mọ́ àlì ìsìṣàrọ̀ àwọn àdìsí ní tó wà ṣùgbọ́n kò sásìkò ibi tí mo jẹ́ ń lọ́pọ̀ ọyẹ jáwá bọ́ sí ń tọ́kàn tó o bá ti wá rí pé sísà tó o fẹ́ brọ́dà tó lóhùn fẹ́ fi ọ mọ́ sàrẹ́wò bẹ́ẹ̀ ó ní orun gbọ́ ṣòkòtò ẹ̀ fò òkè o ọmọ yahoo ṣòkòtò wọn fò òkè o jàlábí àrẹ ọmọ dájú tèmi lọ ọmọ yahoo ó nírun gbọ́ ṣùgbọ́n kéè fẹ́ni ọlọ́run lò ó lè fi ọ́ sóògùn owó tó bá fi ọ́ ìtò wá kù ó ti ṣèwádìí wọ́n ti bọ́ ọ ṣèwádìí ìwọ náà sì lè lọ ọba ó dùkẹ́ yàrá Fátímà ọlọ́ọ̀bá ànàbì ànàbì lọ́ba ṣèwádìí báwọn àwọn méjèèjì wọ́n fẹ́ kọlu sí tó ọba sọ́dí àdíìsì kọ mọ́ta ni kó fẹ́ ilóṣe lọ ṣe ìwádìí ìwádìí wá fi hàn pé o ò lè fẹ́ kí ni o ò lè fẹ́ kankan ta lọ́ọ̀fẹ́ ùsàámọ́ wọ́n ló wá fẹ́ ùsàámọ́ ọlọ́run wá fi àlùbáríkà sí igi wọn gbogbo ọmọ kí wọ́n bí náà kúrà ní ọlọ́run sórí gbogbo ọmọ tí wọ́n bí lọ́lá lùbàríkà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa náà o ẹ jẹ́ kí n kó ń bẹ̀rùn nígbà tí sísáárọ̀ bá ti wá ṣẹlẹ̀ bákìyàlẹ̀ kìtìbà jẹ́mọ́ kí ló kú o ọwọ́ kú sórí kìtìbà ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe mistake ìwà àti sísà ẹjọ́ pàdé program ìwà àti sísà ẹjọ́ ń ṣe kọ́ọ̀sì ẹjọ́ ń lọ ilé kéwú ọwọ́ adọ́gbọ́n bá sọ̀rọ̀ fúnra rẹ̀ èèfé kìtìbà o kí mo lóòtí ṣe mọ̀kọ́dì mọ́tò lè kìtìbà ló ń ṣeun ọwọ́ ku alìkìtìbàtù ha ìlà wàlíjì ha kìtìbàtù ha ìlà wàlíjì ha ìwọ tó bá jásí pé lóòótọ́ ẹ mú ṣe mú kínní ìyọ̀ mọ́ mú díẹ̀ díẹ̀ ni o ó ṣòó pé lóòótọ́ òfin rẹ́dì kì í ṣe pé ọ fẹ́ ṣe boyfriend girlfriend sọ mo ti kọ́ àwọn onípìlẹ̀ tẹ́ bá mi lọ báyìí o ti rẹ́dì ọwọ́ kù pé afẹ́ rẹ̀ ibi àdánwò wà nù ẹ ti ń fẹ́ra yín ọdún kan ọdún méjì ẹ isi sahara kankan kò sí sí ìdáàdù kankan ọwọ́ kù wá sọ́dọ̀ dádì mi mi ò lè wá báyìí ìwọ́dẹ̀ ti rẹ́dì sísà ti rẹ́dì brọ́dẹ̀ rẹ́dì kí ọ̀padà ṣẹlẹ̀ ẹ tìrà yín lẹ̀ brọ́dà ti rẹ́dì sísà ní ọ̀ gbọ́dọ̀ ló dádì nígbà yóò ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé last month ló ṣe nìkáì tẹ́mi ọba tètè mí ní ìsìn ọdẹ́yìn ọdún méjì ẹ fọdún méjì fún ọdún kan tẹ́lẹ̀ bí ó ṣe fọdọọdún mẹ́ta ó ṣòfẹ́ yìí méjèèjì ẹ tẹ̀lé tó yẹ ẹni tó ọba fẹ́ fi ọ tí èsè kọ́ fẹ́ bọ́ ọ̀sẹ̀ sì gbọ́dọ̀ fi hàn láàrin ọ̀sẹ̀ kan kọ́ mọ́ bèrè bàbá rẹ̀ tí mo fẹ́ wá rí dájú ẹ̀ téèyàn bá kọdún sí ọ̀sùn kù ẹ pàdé ní kọ́nfẹ́rẹ́ǹsì ẹ pàdé ní prógráàmù kan ọwọ́ àgbà nọ́mbà rẹ̀ sóòrè tí tó burú jù obìnrin mi nọ́mbà rẹ̀ sàwọn àlékún èmi ni mo gba nọmba yín ní programu tá lánàá mo fẹ́ ni obìnrin ní ìchíìpù jù bá ń lọ àwọn tó lórí facebook chat mo máa ń o i love you timo tẹsẹ̀ níbo láti lè pàdé sì pàdé ṣé bó ṣe yẹ kó nínú ẹ bá fẹ́ fi ọ ńgbọ̀ bá yọjú sí o ìsì sáárọ̀ mi ò wá ṣe kéré yóò bẹ̀rẹ̀ bàbá fámìlì rẹ̀ wọ́n tó wá ṣèwádìí irú ìwádìí wo làwọn máa ń ṣe àárí ntọ́jọ́ náà wọ́n wo fámìlì wo lọ́kọ rẹ̀ ti wá pẹ̀láwọn fámìlì tí mo dá sí wàláì some families are better kéèyàn má fẹ́ ọmọ ń bẹ o fọ́ ọba fẹ́ ọmọ ń bẹ ọ kábàámọ̀ wàláì ọ kábàámọ̀ irú wọn dẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá ọkàbàmọ́ ẹ̀sìn ọkàbàmọ́ wọ ọmọlúàbí ọkàbàmọ́ ìgbádùn nìkáyì mọ́ mọ́ ìyá ọkọ tọ́jẹ́ pé ló lé ẹlẹ́à tọ́jẹ́ ìyàwó ọmọ rẹ̀ kò lé ìgbọ́rí kéèyàn máa sọ fún ìyàwó ọmọ pé ó ṣe lè mọ ẹpa ẹyin pé bá ṣe ráìsì bá méjì mẹ́ta sí ó ti pọ̀ ó ní pé yóò sọ ọmọ òun dòlò sí ó ní èé àánú ẹ̀ ń ṣe mí mọ́mọ́ orú fámìlì tó fẹ́ lọ ó ní èé ìyá ọkọ fẹ́ ó lé ìyàwó nínú ilé a ti rí bàbá ìyàwó tó ma rẹ̀ kú òlé ọkọ a bẹ̀rẹ̀ àwọn fámìlì míì tọ́jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n kejì ìyàwó ẹ̀gbọ́n kẹta nínú wàhálà wọn wà kí ló fà síru wọn máa ṣe àtàkì wọn máa ṣe ní fámìlì wọn wọn máa sáàbù ní ṣé wọ́n ti bẹ̀rẹ̀ a sì láwọn fámìlì mi ìdí ẹ bá bẹ́ẹ̀ ṣe fún ọmọ ni wọ́n da fámìlì léwu pé ẹwọ́ ń jò kò fẹ́ gbé fáwọn irú àwọn tó wá fún náà méjì àwọn àná wọn ọ̀pọ̀lọpọ̀ ìfáìsì three plus two alive nǹkan tó fi sí wọ́n sàkó kò tó bá ti lọ ní àná wọ́n dàbẹ̀ nǹkan tó kù ẹ̀tọ́ ṣèwádìí ó tún lè dé bí ṣé wọ́n máa bímọ ní fámílì wọn ṣé kèé ṣe pé gbogbo wọn wé bímọ àtàwọn nǹkan mìíràn tọ́lọ̀ bá wá ní gbogbo ilé ọ̀nà ju jama ìjà kan bẹ tó yẹ kí ẹ̀sìn ṣe nípìnlẹ̀ òun ni àmì ìṣèkàrà kí lábẹ́ òun ẹ̀wà fọ̀rọ̀ tó ọlọ́run talẹ́ bọ̀rọ̀ tó lé sí talẹ́ ti tó lé sí sẹ́ráwọ̀ kankan bẹ̀rẹ̀ pé bí mo ṣe kéré yìí mo ti bí mo lé ayé ọjẹ́ kí mà pé wà láyà níbi ọlọ́run ni wọ́n lọ sí títà láàrín ọdún díẹ̀ ìyẹn lẹ́gbẹ́ bí kì í kẹ́ ẹ̀jẹ̀ lọ sí sí alẹ́ kìí ṣe pé torí mo ti lọ́ọ̀pù ẹ̀ ẹ̀ẹ́sẹ̀ náà dúró àyè fàárà rákà méjì ẹ̀ẹ́dẹ̀ẹ̀tẹ̀ wọ́n sọ́lọ́ aláwọ̀ èmi afẹ́ fi rúkà bẹ̀rẹ̀ lẹ́ka wà á fẹ́ kú fi rúkà ní kúdọ̀rọ̀ kíkà wà á fà rúkà ní fọ́dúlẹ́kà láàrú wà á mẹ́ta fẹ́ kú fi wà lá akọ̀dọ̀ ti débẹ̀ ọwà sọ kéde nokia àti àìsẹ́ẹ̀lì ká fẹ́ra wa ọ̀dà akọ ẹ̀yọ káírú ní ọ̀nà méjì ló ti dákọ ṣé yóò lóore àbí ò lè lóore jọba ẹ̀ farabalẹ̀ ogun anna hàlà àmúrọ̀ alámọ̀rí ìdí kí wá ní alámọ̀rí ohun kí èlé àáfà àmókíà àti fífa àìsẹ̀ káfẹ́ra wa káírú ní fi ti ilé mọ́ ẹwọ́ sí ìsìnkára wà ọmọ mọ́lẹ́kẹ̀ gbà mí fi ti ilé fi máa bá ẹ̀sìn ní tí mi ò ní ti oní òògùn kéèsì sípà kan tẹ́ tó pa mí lẹ́kún ọpá rẹ̀lẹ̀ fún gan kìí ṣe jẹ́ kéèyàn máa sọ bọ́ọ̀bí ẹ̀ tọ́já sí pé ọlọ́wọ́ ẹgbẹ́ ah subhanallah ọ̀rọ̀ ẹ̀dá àlùlẹ̀ ọ̀pọ̀ tí bá rántí ìjọba rántí má wà láìjọ pọ́pá yẹn lẹ́kùn ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀sẹ̀ ẹ̀dá àgbà àtùmù ṣèlú kàfà ọ̀bẹ̀ lẹ́mọ oh ṣé ẹ tí mo fẹ́ fẹ́ só lóore fún mi nínú ẹ̀sẹ̀ mi kí bí ní ìwọ mọ́tò ọ̀jẹ́ páyé ànàbí kọ́dàmù ànàbí ìṣọ̀lọ́gbà rẹ̀ ọ̀sọ́lá àdínà ṣé ẹ̀sìn ní kọ́sẹ̀ wà máa ṣí tẹ́sì nínú àbá pé lọ́jọ́ pé wà láì lè ní pamí pamí pamí pamí mo ti ní ọ̀sà ebi pamí pamí pamí mọ̀dá láàbò ara ààrẹ díẹ̀ tó yẹ kí n lo oògùn mọ̀dẹ̀ tó ní high blood pressure mọ̀dẹ̀ tó ní stroke mọ̀dẹ̀ tó ní depression sọ̀rọ̀ pé mo lè máa kílò kíkọ́ wọn sàn ètò bàbá lè jẹ àwọn àfúlàní ìlú ṣùgbọ́n ayé ti dà wọ́n. ṣé kí fẹ́ brọ́dà àti sísá yìí sọ máa lo orílẹ̀-èdè ilẹ̀ ìwà máa ṣe àtẹ̀tò òṣèlú ayé rẹ̀ my livelihood ṣé yóò lo oore fún ìṣẹ̀lẹ̀ ayé mi náà kí èsè wípé glọ́ọ̀fù ó lọ́nà méjìlá mọ́ mi lọ́wọ́ kí èsè pé sọ́ọ̀tì

omi ẹgbẹ́ wá pàmì jama wa máa tí è ṣe wípé ìyá ọ̀jẹ̀ta yé èyí tàbí ìdí àlàmúbàrà kàìfà àti tàbátí àdáyà ìsì kàárà lọ fọwọ́ yẹpẹrẹ mọ́ wà dí ní wà máa kèèkó wá tèyò wà á kì má sì amúrí ṣé kèèfẹ́ pé kò wọ́n náà ẹni tí mo lọ́bẹ̀ẹ́lẹ́bọ̀ wà láì á kì má amúrú rẹ̀ wà kì má ọ̀rọ̀ rẹ̀ ti dàrú yọ wọ̀nà tó bá sùn mi. ṣé kèé ṣe pé ìkẹ́wọ̀ ọ̀rọ̀ mi yọ dàrú tí màá lọ wọ náà tí màá lọ lórí ibú. jẹ́mọ̀ gbogbo náà sọ ìdísì kára mi ẹ lọ kàdé parí ẹ tó wí náà níbi ṣáájú rí ṣé yóò kúrú fún mi tí ilé wa máa ṣí wàá kì bá ti àbúrí àjílí wàá di ẹ lọ kàdé parí torí ibi tí mo lọ pọ̀ ìyẹn jẹ́ nǹkan mìíràn tá a gbọ́dọ̀ sàkíyèsí. Àbọ̀ nínú nǹkan míì tọ́lọ́mbà tí wá ní kí èdè náà tún ṣe ìyẹn ní ọ̀rọ̀ àlùkàfà àà. German marry your match. Compatibility àlùkàfà àà. Ìyẹn ní match ẹni fẹ́ ìdòjọra ní. Ibẹ̀ ni mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé wọ́n gẹ́gẹ́ ẹ̀mí quality ìdílé láàárín tọ́ọ̀mù wa máa jẹ́ kí ṣé wọ́n bí wọ́n ní ìdìbò ọmọ wa máa rí ìgbà yìí ẹ̀yin brọ́dà ọ̀dọ́ ní òbí fẹ́ bẹ̀rẹ̀ wà láì nínú ojúmọ̀ ọ̀gbà ẹ̀mí àwọn obìnrin yìí rọ̀ ẹ̀yin ọkùnrin ẹni ṣòro tó pọ̀ lábalẹ̀ sórí lè fi ọ̀rọ̀ à ń ṣe ìdíjerísìmù bíi wà láì àwọn sílẹ̀ wà láì mo sílẹ̀ ní tí mo sọ yìí sọ ráwà àbá àtàkùn ẹ̀mí wa àwọn náà máa ń ibi tí wọ́n tó ráyè àwọn bá ajọ́ ma wọn àwọn tírèdì ní mo fẹ́ kẹ́ farabalẹ̀ láàrin wà láì tó wùdé pé kájọ wà lálùjọ náà ká máa dùnnú ká ni mo ń sọ lọ o farabalẹ̀ o ẹ̀rù ń ba ìlú ìlú àwọn obìnrin pé bá àbá àbóhùn fẹ́ẹ́ fẹ́ẹ́ Tẹ́ẹ̀tì mo fẹ́ fẹ́rẹ̀ eléyìí èdè máa kì ní. Ìyẹn ni ó tó nínú tí mo pìpì àmì. Mo lísì nǹkan bí fífẹ́ sí ẹgbẹ́. Báwọn èèyàn máa wò pé á sẹ́ni ilé jẹ́ máa kì ní báyìí. Sẹ́ni ilé jẹ́ kí ni ilé jẹ́ máa kì. Ẹ wá ní ti kẹ́ẹ̀lú. Wọ́n bá ti tó kò ní ẹgbẹ́. bá oúnjẹ tó ti rí lẹ̀ bí ìsọpọ̀rọ̀ ni kọ́kùnrin ó dé onye ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fi fìlà alẹ̀ ṣòkòtò wọlẹ̀ èso kò fẹ́ òkè lọ èso ní ọgbà kò sí fìlà lórí máa gbọ́ bí o àbá alákọ̀wé ọfẹ́ fẹ́ ẹ̀kọ́ báyìí ọ̀dọ́ bá èmi ò gbé máa

ẹ má jẹ́ kí wàhálà àwọn education ọ̀sọ̀ nínú ọ̀tà ọ̀lọ́ àwa là ń preach ẹ lọ kàwé kẹ́lẹ́ wúlò bẹ̀rẹ̀ àní ẹ lọ kàwé di gáàdì àní ẹ kàwé di ụlọ àní ẹ kàwé kẹ́lẹ́ dọ̀ká ìlú bàbá tó jẹ́ pé nínú náà bá fẹ́ yàwó kò lè fẹ́ lò dáàbò dáadáa báyìí kò sí lébè tó lo ní kọ́ọ̀bù náà ó ti rò wípé á ah, ṣe lè jọ mi sa ilé ìjọ máa sọ̀rọ̀ súnà súnà yìí kò ní máa bá mi sọ̀rọ̀ kí ló pẹ̀. ṣé ẹlọ́wọ̀n kankan bẹ gbọ́jẹ́ pé tẹ́ ẹ bá fọ́ tiẹ̀ láàrin ara ní tẹ́ ẹ bá ti lo àwọn àpilẹ̀ díẹ̀ tí mo fẹ́ sọ ìfọ̀rọ̀ ní òmìnira ẹjẹ́ àwọn òbí ẹ̀fẹ́ ṣé máa ń sọ ṣé máa ń sọ sẹ́ẹ̀rí nọmba wán ìjàmbá ẹ̀gbọ́n mi dáadáa ọ̀fẹ́ wá máàkì ẹ̀ ọmọ yọmọ get ready go sórí kò mú go nǹkan àkọ́kọ́ àbínú jẹ́mọ̀ tí mo bẹ̀ oòrùn ẹ máa bá mi lọ oòrùn sórí àbínú yẹn ẹ̀sìn nǹkan mẹ́ta lọ́wọ́ wà ní ẹ̀sìn nǹkan mẹ́lòó jẹ́mọ̀ nǹkan mẹ́lòó àkọ́kọ́ àkídà ìkejì ìbádà ìkẹta àfìlà brother over there, sísá ó fẹ́ kọlu sí sísá wọ́n kọlu sí ọkọ̀ tó gbà ọ̀ lórí lọ wálẹ̀ ẹni tó fẹ́ fi ọ só ní àkídà tó ìsìlámíyà tó sọ̀rí àtọ́sẹ̀lìmà tó ní àkídà authentic Islamic faith àkídà tó bí làláàbí àmẹ́ ni àkídà alùsùn náà sí wàlùkàkà ọgbà pẹ̀lú kan ọgbà pé kìbìkìbì tó ọba wà ọlọ́run rí ọ ó lè bá gbọ̀ngbọ̀ àwọn màláìkà ó lè bá gbọ̀ngbọ̀ àwọn tíra ó lè bá gbọ̀ngbọ̀ àwọn òṣìṣẹ́ ó lè bá gbọ̀ngbọ̀ ọjọ́ kan àtàwọn màsáyì tí máa mi ẹni tó wà rí àti sísà tó jẹ́ pé wà nù fẹ́ fẹ́ sísà láti dà wípé máa wò ní o ọlọ́run wà lẹ́nu ìwé àmì ọlọ́run wà náà gbogbo ọwà náà ike tó bá àpìlà. bá ti gbogbo nǹkan wa àwọn àwọn àbọ̀ àpọ̀ àìmọye ìwé gan ti kà tí online lórí ọba kì í dé ṣe máa compromise o jẹ́ fún ọlọ́kan ẹnìkan wá bọ̀ ó ní Gulam Ahmed òun lànà bí ọlọ́run ṣé Gulam Ahmed sáàkà bí ọlọ́run sọ ọ̀bà wọn tí máa ní rúrò ìlú àpò tí wọn ìwọ́n wá jẹ́ sí tó ẹnìkan tó wà ní Gulam Ahmed àmọ́ bí ọlọ́run ọwá ló fẹ́ bí ọ̀sọ́ yẹ fẹ́ èlé sọ̀rọ̀ ilé iṣẹ́ ọba fẹ́ ojú ẹ bá ní èmi kí sọ rẹ̀ wà á kì bá ti amúrí wà láyọ̀rọ̀ rẹ̀ lè káàkùn sínú ọjà àtàmà ìdí mọ̀ sọ mi èyí ọ̀sọ̀ Gulam Ahmad ṣe fàdà bí ọ̀gbọ́n kódà náà fara rẹ̀ gan ibi tá ló kú sí ibi tó kú ni jẹ́mọ́ ẹ̀kọ́ mi dáadáa ẹ gbọ́dọ̀ rí pẹ́ńtẹ́ ẹ̀fẹ́ẹ́fẹ́ lẹ́sìn mo ní nǹkan mélòó ní jẹ́ ẹ̀sìn nǹkan mélòó mẹ́fà àkídà rẹ̀ gbọ́dọ̀ dá ẹlẹ́kẹ̀ẹ́ ìbádà tó sọ̀hìyà. Sẹ́rọ̀ àrí náà ìjọsìn wá sí lé problem. Brọ́dà tó jẹ́ pé ìró wákàtí márùn-ún kéèkì léèrè. Sísà yóò máa ṣe fóònù ní kò ní kí o. Mo rí lára ayé tí màmá ẹ̀fẹ́ yọ fóònù. Kò lè kí ṣáìsì ìdáàbò kan wò. Kí ni ṣe nípa àtẹ̀fóònù náà? ṣé ó jẹ́ kó ní jóná lórí sábà ìyàwó àtẹ́fóònù dáńgó lọ débi kò ní mọ́ gbà ìgbà torí náà ẹ̀wò tó ń kírun sọ́ńgbàwẹ̀ tó ń kíràwó àkùránì ṣé yóò mọ̀ bàbáwò àárọ̀ àti ìrọ̀lẹ́ ṣé yóò mọ̀ mójú báwọn ọmọ ṣé ẹ ráwọn obìnrin tó bá lẹ́sìn wà láì lọ sọ́dí ọmọ wọn ọlọ́mọ ẹ gbàdúrà wọn lórí ẹ̀yìn ẹ lọ sọ́dí wọn ṣùgbọ́n wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ló wò sókùpa kí ló wò sórí ìpele ìṣúpà kí ló wò sọ́gbẹ́ èbò òun ọjọ́ ọ̀la rẹ̀ ọmọ àní ẹ̀nà ronú sí àgọ́ àríṣe kára nǹkan mẹ́ta ló wà ńbẹ̀ sẹ́ńtì mọ fẹ́ fẹ́ tí yóò lo oore fẹ́ sí ayé àtọjọ́ ọ̀kẹ́ nǹkan mẹ́ta ni ẹ̀sìn ayé àti kíni ọjọ́ ọ̀fẹ́ àkíbàdàn ṣé máa ló pèrè sọ́rọ̀ ní ọ̀yọ́ orí ti di ire ilé ire ti dé kíni o bùkúlù ìjànà ọlọ́jáwá ìjànà ìjọba ọ̀fẹ́ bá mi lọ sísà náà ẹ máa gbọ́ mi mo kiri kan ọmọ ìyá wa sísà sísè ọ̀rọ̀ náà mo wà kèègbàrù wọ́n wá jẹ́ ọmọ wàbò láti rí àwọn òkè ìgbàrù ṣe wá ti ṣe máa ń gbá wẹ̀ mo mọ ìkan nínú àwọn sísà tá a jọ jẹ́ éjìlè kúmò ní ọmọ rẹ̀ gẹ́rẹ́ sọ́kò tí fẹ́ wọlé ọkọ̀ báyìí ọgbà àwẹ̀ rọ̀mọ̀bọ́n ọgbà fún ṣe lóyún tó wọ́n tó bá kí ni àwẹ̀ pẹ̀sán Irú àwọn obìnrin tán ṣe lọ́wọ́ àpò aláìwọ́ tó ọba fẹ́ congratulation. Ìmọ̀lẹ́ ọmọ wà nílé rẹ̀. Àjẹ̀mú òde fẹ́ wọnú ilé rẹ̀. Sírù bú ọmọ kò ránú ilé rẹ̀. Ẹjọ́ wo ẹ̀sẹ̀. Ẹ̀kẹta ní àlàkùlà. Ẹn tó níwọ̀ ọmọlúwàbí náà. Torí báwọn kankan bẹ tó dójú sí àbá àlòyé wọn. Ṣòkòtò lóko òkè yìí ṣùgbọ́n wọ́n ọmọlúwàbí òṣèṣe ní òṣèṣe òṣèṣe lára rẹ̀ gbogbo àwọn ọmọdé àdúgbò ní máa bá wọn tó sì náà. wọ́n wá máa fà rẹ̀ lónìí wọ́n fẹ́ nàta ilé ẹ̀ta tó ti kó kápá bọ́ọ̀lù dé wà láyà pa àfà ìlónìí kí ló dé ìmọ̀ ń wú àwọn ọmọ láta ni. ní abala ìwà ọba tí kò ní o àwọn àfà yìí ti ìwà bíi mẹ́wàá sí méjìlá kọ́ yẹ kí ọkọ àtìyàwó kẹta kéèkì ẹgbẹ́ sọ mẹ́ta sí máa ń fẹ́ẹ̀fẹ́ gbọ́. alákọ̀ọ́kọ́ kúlùkù rẹ̀ ìfà kúlùkù àlẹ̀ ìfà ìwà chásìtì ìwọ tó jẹ́ brọ́dà ìyàwó tí èso ń sì náà ìwọ tó jẹ́ sísà àáfà àti èso ń sì náà ìfà ni pé chásìtì kéèyàn ó lè kórè ìyẹn ìjàmọ́ wà láìsọ ọba lọ fẹ́ obìnrin tó jẹ́ pé oníranù ni ọmọ àlè máa pọ̀ fámílì ẹ̀ ẹwọ kéèsì ti dé ẹni láti dìbò toríyàwó rẹ ìwọ́n lánàá ẹnìkan súnmọ́ lórí ìwé tó tó yóò ọmọ ìlú ìjà tó ó sábà ní àwọn transmitted disease tọ́lá àwọn ọmọ tí àáfà rẹ ọmọ bá ṣe sùn náà ọmọ tó bá ti lè jẹ́ pé ó sì náà ni kò lè dá àáfà rẹ nìkan ní ọmọ rí òwe irú àwọn ọmọ yẹn àìsàn bú àdánwò òkú máa ń kó ara wọn ọfẹ fẹyàwó ìwọ ọmọlúwàbí tó yẹ ká ní mọ sọ yóò alẹ ìlífà nọmba tù àsọ kí nọmba tù ẹ tí ó lè ní sùúrù ìyàwó tí ó lè sùúrù ó lè lọ tó wọ́n sùúrù tó yóò lè sùúrù pẹ̀lú rẹ̀ ọkọ tó wọn náà lè sùúrù kò ní jẹ́ pé òní ìfọ̀tí ọ̀la jọ́sọ̀ ládà lórí ó ti òdìdè rẹ̀ yóò ti kọ́ ọ̀rọ̀ sí fásitì ẹgbẹ́ bí àdúgbò ṣe máa ń ṣe lánàá nìyẹn ìwé eléyìí ò yọ́ máa bọ́ lẹ́kún gbogbo ìgbà ní ìwà àsòrù fẹ́ẹ̀gbá mi lọ ìwé ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ìwà ni mo ti nọ́mbà pọ́ǹtì alákọ̀ọ́kọ́ náà mọ́ sọ àdínò kéèyàn lẹ́sìn ẹ̀sìn ni mo wá pín sí mélòó mẹ́ta àkídà ìgbàgbọ́ òdodo ìbáàdà ìjọsìn tó yẹjú àkàlàk ìwọ ọmọlúwàbí ìwà ni mo wá ń sọ díẹ̀ nínú ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ tí ó lè kó rẹ̀ níjànú ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè sùn ẹlẹ́kẹta àtàwà àbọ̀ ẹ̀tọ́ bá fẹ́fẹ́ tí ó wà ohun tọkọ rẹ bá jẹ́ onígbèraga àtẹ̀wò ìfọ̀ tíyàwó rẹ bá tó gbéraga ìwọ sáàjẹ kọ́kọ́ lọ ájì sáájú rẹ wàhálà tó mọ́ làṣì wàhálà tí mo òwúrọ̀ kọ́ bàbá tàbá sí tí a bá lọ fún ìraga wàhálà ìjọ kọ́ bá ti pé òwúrọ̀ ọ̀rẹ́ sílẹ̀ yọ fẹ́ tó pé ẹmọ́tọ́ fẹ́ tó kí lọ ra lórí ẹ̀yẹ bá ti tẹ̀ta yọ tẹ̀bà kò nílò ẹ̀yẹ gẹ̀ afọ́kọ́ àgbóbe ẹwẹ́ tó nífẹ̀ẹ́ rípa nínú nífẹ̀ẹ́ bá mi lọ ẹlẹ́kẹ̀rin nínú ìròyìn náà mo sì sọ ọmọ tó ní ṣe pẹ̀lú ìwà ọmọlúàbí afọ́ àlára ń tẹ́ wò òun lẹ tó jẹ́ alhàmọ̀ ẹ̀tí ọ̀la àmì lórí jẹ́mọ́ ẹ̀dá àmì dáadáa wò ìyàwó ẹni bọ́dà àpapọ̀lọpọ̀ ilẹ̀ ti wà ẹ̀ ẹ̀pẹ̀ kẹ̀kẹ́ fọ́mọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ pé ah, wà láì wọ́n ló kéke ọ̀fẹ́ yàwó ìbàdó nìkan wà láì fọ́n bá fẹ́ yàwó ọdún kà àkọ́kọ́ ó lè jẹ́ wàhálà lóde alábọ́dà ìgbà ó ní à ó rò pé bá àdó dé fún ọlápẹ̀rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ fọ́mọ ìyá mi ọmọ ìyá mi ń rẹ́ẹ̀sì ó lẹ́ máa lọ fẹ́yàwó ọfẹ́yàwó ó ti sọmáyàwó ó ti lé yàtìkò kílẹ̀ máa ń pè tó wọ́n bí máa ṣe pè lóṣù ovulation ìyàwó olóṣù pè sí ọba ní nǹkan oṣù máa níjọba pé ọkọ bẹ̀rẹ̀ sí ní ibi nígbà ọjà yéè ẹ̀yìn romi sọ́márì fún oṣù mẹ́fà àkọ́kọ́ ìyàwó ò lè dání ìyàwó ò lè ṣe bẹ́ẹ̀ ìyàwó ò lè gbálẹ̀ àbọ̀ òṣìwájú mo nígbò olóńgbéwájú olùgbàjọ aláìfọ́ta sí ní bíbí èdè ní ìsà ọmọlúwàbí ní o wà ní ọmọlúwàbí lẹ́sí ọ̀sọ̀ ọlọ́run ní kí ìyàwó yọ jẹ́rú àbọ̀ ọmọlúwàbí bá àbọ̀ òṣìwájú ló lè gbálẹ̀ káwọn èèyàn tó máa rí pé òun ló ń gbálẹ̀ yóò ti dábẹ́ láàárọ̀ káwọn èèyàn tó rí pé kí gbogbo tó bá sọ ìtẹ́lẹ̀ bí òun ó fi kọ̀ọ̀nù gbogbo tí ìṣẹ̀lẹ̀ tó bá rí ìjọ òun náà mo lè ní ìpàdé rẹ̀ mo lè ní èrò tí tí ìlú kò káàkiri òṣèlè dáná fún mi ìwé náà dáná ìwé àti ọmọ wa ìwé máa kó fẹ́fẹ́ yóò tó máa fẹ́fẹ́ ẹ̀ ní owó owó oúnjẹ ní súnmi wà láì ó ti súnmi àìsí sí ìlú ọ̀ máa rí álítì wà lẹ́gbọ́n bá tẹ̀lẹ̀ tí ọgbọ́n ọ̀bá ní ọkọ̀ tọ́lá àánú ayé rẹ̀ tàpà òbí ìgbà tó bá wù ẹ farabalẹ̀ má sọ bí ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀fẹ́ àìsíkì ẹnu ọ̀kẹ́kẹ́ tó kọ́ ara mọ́ láàánú ibi ọkẹ̀ rípa si síbi kọ́ láàánú sọ́rọ̀ àánú débi wípé ọkọ̀ rẹ̀ kìí ṣe yóò fi 1000 ẹlẹ́ ìwọ àtọmọ mẹ́rin òun ọ̀dẹ̀bọ̀ sí item 7 yóò fi oúnjẹ 1000 yóò lè fi alẹ́ wọn máa nira àkàkégbé bọ̀ àtẹ̀kọ́ bẹ́ẹ̀ jẹ́ àkàkégbé àtẹ̀kọ́ tí ọ̀nà kò lè fi bí ọ̀nà ìlera lọ sí ọ̀nà bọ̀ òun ti ti da ẹsẹ̀ sẹ́wọ̀n láàárọ̀ ìbàdàn ń bọ̀ lọ́sùn ọ̀yà pampaláìsà nígbà ọ̀dàlẹ̀ ọ̀yà kápítà òun ti yó sẹ́lẹ̀dọ̀ láàárọ̀ lójú ọlọ́wọ̀ lọ́wọ́ tó wọ ìlànà léyà fún yín òun sì ràn agbádá ọ̀wọ̀ lọ yìí tó bá ti dé ẹlẹ́yàwó tó ti dé ẹ̀yìn tí wọ́n dáàbẹ̀ ìfẹ́kọ̀ọ́ mọ̀ pé gírí láàpọ̀ yà sí mẹ́lẹ̀ tó wọ̀ òun sì ràgbádá ó tó kọ́lẹ́ bí ọlọ́run gbàdúrà àwọn ah, ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà òun fi ọba two hundred and fifty thousand lásọ kò lè ra sọ fẹ́ àìbíkì ilé sọ́kàn tó ní fún ọ̀nà pọ̀ bí ara bí ilẹ̀ pa. àwọn àníyàn nìkan tó kọ́ mo fẹ́ kẹ́ ẹ máa bá àwọn bá ń sọ yíyọ ní o ọlọ́run ẹ̀jẹ̀ àgbàgbà bó o. sọ nínú àwọn nǹkan míì tó o tó gbọdọ̀ ṣàkíyèsí ẹ̀ òun ni alẹ́ ẹ̀fà ẹni tí máa ń náwó sí ìpamọ́ èyí ò bẹ́ẹ̀ ni obìnrin jọpọ̀ lọ. o fẹ́ fẹ́ bọ́bà ọ̀fẹ́ fẹ́ máàkì ẹ̀ tọ́ba jẹ́ pé àwọn ọmọ ọ̀fẹ́ ìwọ́gbé e sáwọn fúnra rẹ̀ yóò kò sọ dáhùn mo ti dábà wọn fámìlì kan tí mo bá wọn yá kan ní mo gbélé ní ìyàwó òun ni èmi máa ń sọ àbò tí mi fáwọn àbá àjà àpá mo fẹ́ yàwó mco dání graduate bàbá àtúnyẹ ẹ̀kọ́ ọmọ àdúgbò òun náà ti fẹ́ ọgbà sálárì díẹ̀ díẹ̀ èmi máa ń sọ wà lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yàn ní kẹ́ ẹ fáwọn òbí gbé lórí àbòsí ní ọ̀jẹ̀ kọwa gba sálárí kọjá pé orí ìgbẹ́ àtọ́mọ̀ àti ọmọ áàbò àbú na àgbò ṣé ni mo gbọ́dọ̀ láti lọ sí àtọ́mọ̀ àti ìgbẹ́ alámọ̀nìkọ́ bà bẹ́ẹ̀ ya tó gbogbo àwọn nǹkan yìí ọ̀nà tó nígbà fara farabalẹ̀ àwọn yálìtì là ń sọ fún ó ní ìkọ́ fara ọlọ́run ti á ṣe àgbákò ẹwù ẹni tó jẹ́ pé kò ní ya ahun ìjọba tí ọba jẹ́ ọkọ náà àwọn obìnrin àwọn náà pọ̀ ní ayé o ìyàwó rẹ̀ kọ́ ní ọ̀nà ló pọ̀ ẹni ó ọ̀rọ̀ tó ṣàkóso ẹni tí ń kú là ń bá sọ̀rọ̀ yìí tí ò lè jẹ́ kọ́ la yọ́ dàbí là ń sọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ fáwa náà èèfà lílò àdúgbẹ́ èèfà àlò àkábàmọ́ sórí wọn obìnrin náà wọn gbọdọ̀ láwọn kèé sọ̀rọ̀ nìkan náwó lórí ọkọ rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rí àfẹ́ ohun ọkọ̀ rẹ̀ lẹ́mọ̀ tàhádú tàhádú ọkọ̀ rẹ̀ fẹ́tò láìsìlẹ̀ ẹ̀jẹ̀ lálẹ́ ṣùgbọ́n kó fẹ́ tó ń kò sí tó kí gbogbo kèé sọ̀rọ̀ yẹn kò ṣètò ginger beans ó ti ṣètò ráìsì bẹ́ẹ̀ jẹ ó tó ṣètò bóyá ẹ̀wà bẹ́ẹ̀ ti jẹ ó ti jẹ balance báwọn pẹ̀lú tó ṣètò ẹja bẹ́ẹ̀ jẹ jẹ ìwọ bá ní kọ́ ọba ara ginger ọ̀ra gbogbo ẹ̀ ọba tó ginger beans èló lọ ná ọ̀nà wa ń fa yìí lápẹ̀rẹ̀ ni wàlẹ́ ọkọ̀ rẹ̀ dẹ̀ dé lọ́ba fún ginger beans ṣé yóò tó pè owó òde ọba rí àwọn ọ̀dàwí àtọ̀dá tó ti máa sáìsì ọkọ̀ rẹ̀ ọba rà fún ṣé yóò lè tiẹ̀ obìnrin lè tiẹ̀ ọkọ̀ ẹ̀ ibẹ̀ ìyàwó gbọdọ̀ so ìyẹn nìkan tó kọ́ ìyàwó lè rí fọ́ ọgbà àwẹ̀ kò ti ọwọ́ ah, àrùgbé kí n gbogbo lè ní síláìsì àwẹ̀ bá ṣúwá àti kéde o àṣùrà ìwọ́pọ̀ ọba fẹ́ yàwó bí ọ̀la o wà láìpẹ́ òré odò bẹ́ẹ̀ ni àbáyá mùlùbí ọgbà àwẹ̀ tàbíkọ́ bí i dé lọ́wọ́ fẹ́ sínú ìwọ́fẹ́ kò ẹ̀wà làtọ́ẹ̀lẹ̀ lọ́bá bọ̀ wá capital blẹ̀ bí wá ń fa ìfẹ́ èmi ọ̀jẹ́ ló alátíwọ́fẹ́ jẹ́ láyé ẹjọ́ ọ̀nà ìjẹ́ capital blẹ̀ ìfẹ́ mo lè jẹ capital bread lójú oorun nígbà kan wà láì mọ́ láìkẹ̀ èdè mi. ó ti dè wọ̀ báyìí. ṣùgbọ́n ní èdè mi jẹ́ má fún mi lọ́ba tí mi ò pẹ̀lẹ́ wọn. mọ èwo ni ìyàwó yà sábọ̀ wá capital bread sílẹ̀ ẹ̀wà lásán lórí lọ́ba ara gbẹ́wà lẹ́ àárẹ̀ fún ọ̀la ìdí ẹ̀pẹ̀rẹ̀ ayé ìwọ fún òfin búrẹ́dì lọ́sẹ̀ mi wà lẹ́ẹ̀kẹ́ bára mọ́ a ti já ló mọ́ tàhádú anábì ní ẹ máa tọrẹ ẹ máa lébẹ̀ ṣùgbọ́n tí àwọn rẹ̀ náà bá já wọn yóò wọlé dé ẹ̀wọ̀n fọ́ọ̀mù ẹ̀jọ̀ àkọ́bọ̀ ṣoṣo òye ọmọ ṣoṣo òye àti lọ́kàn ìyá lọ́kàn ní ọjọ́ ìwà láàrin ayé ìjẹ̀ òun lọ́mọ tí ó kọ́ ẹ̀kọ́ bá kiri àwọn nínú àwọn nǹkan mìí ìyàwó ẹ̀jẹ̀ ẹgbọ́ àmì ẹgbọ́ mi èyí kẹ́ẹ̀mù omi àpọ̀ ẹ̀jẹ̀ ọmọ àti láàbù ẹ̀yìn olùdókòwò nǹkan káfẹ́wó ta lọ́kẹ̀tù ọkùnrin obìnrin ìwọ́tọ̀ ọ̀fẹ́fẹ́ sípà mo ka átíkù lórí social media mi ìfẹ́ dápọ̀ àwọn kan ní ọmọdé ọ̀gá tí wọ́n sọ mi ìfẹ́ dápọ̀ bóòlù ó ti rí ìyàwó rẹ̀ lọ́fẹ́ èmi lọ sí lẹ́tọ̀ pé mo wà ní conference yẹn mo lọ sí lẹ́tọ̀ fún wa ní ṣe wọ́n wá ń pa àwọn sàlàbẹ̀ sísàs fásitìmás fásitìkẹ́sì gbogbo wọn wá ń pa àlọ́ sísà kan wá ń bú ọwá ń ka ẹni ọ̀nkàgbé ó ṣe bí ọmọ ẹgbẹ́ àti lọ́dọ̀ ìbẹ̀rẹ̀ òun ti ṣe ìgbàwá ìtù ìfárílà nìkáyì àábùdá nìláyì ààlà

ọmọ dáadáa sí lọ́mọ yìí ọmọ tó ní adáàbò ìdí mọ́ra tó mọ́ àdàbà màmá ẹ̀ náà màmá dáadáa sáàbù bá wọn síwájú bọ́kọ́ ní sọ́ọ́ ló fẹ́sù mọ́yá lọ́wọ́ fẹ́sù ibẹ̀ láti kọ́ ra wọn kan òun ìfẹ́ ilé yìí mo tó wà sáàbù àwọn ọmọ wa bẹ́ẹ̀ máa jókòó tó ká kù sí ẹgbẹ́ ṣe méjọ ní káàrin náà wọn bẹ́ẹ̀ kí ìwé má mọ̀ wọn bá wá sí wáyé ọ̀pọ̀ lẹ́nu wà lẹ́nu pé òde fẹ́ ilé ìlànà tẹ́lẹ̀ ìṣiṣẹ́ àwọn iṣẹ́ akéde kan kì í tó lé bẹ́ẹ̀. sórí mo bẹ́ẹ̀ ṣe social media wọn tó o bá fẹ́ mọ̀ ní lọ́wọ́ Facebook mi lọ́wọ́ ọ̀tá ọ̀ pàtàkì lọ́wọ́ ṣe ìrántí rẹ̀. I don't share rubbish. Stétọ́ọ̀sì gan ni ìfi ọgbà láwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdókòwò tẹ́lá ti kọ́mẹ́ntì wọ́n sọ sí blọ́ọ̀kì mi. Èmi ká àbùkù bàbá. Ọ̀ bàbá àwọn ọ̀sẹ̀ gbogbo tó ń gbé rẹ̀ àwọn tí wọ́n fẹ́

kálukú ní ẹja tọ́jú àwọn kàkà ṣùgbọ́n tọ́kọ̀ wo omi tọ́kọ̀ rẹ bá kọ́ lábẹ́ ẹ̀ lábẹ́ rẹ o ọlọ́jà sọ yìí nínú nǹkan tó wò alìmọ̀wájà ẹ̀tọ́ níbẹ̀ rẹ̀ ni ọ̀fẹ́ o lábọ̀ tàbíkọ́ ọ̀fẹ́ wàjà alàbẹ́yìn ẹ̀kún wàjà sáńtì wàrà kan so orígun nǹkan tọ́kọ̀lọ́kọ̀ wá máa ń ṣe àpèjì àtọ́fẹ́ ọmọ ìyá wa kan kọ̀ òun lórí vacation nínú ọmọ ìyá wa tó fún fúlàdà lórí social media so nínú lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin àlùkùkù àti àṣà òkú jẹ́mọ̀ tí mo pè àṣà òkú so orí ìgbà tó bá fẹ́ra yí ẹni fẹ́ra yí bá wà mí lè lójúmọ́ so ilé sùn so ìjẹ́fẹ́ jù so ìjẹ́fẹ́ ọ̀tà so ìjẹ́fẹ́ kéde kan so ọ̀rẹ́ nǹkan bá nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ yàtọ̀ yóò báwo la lè pè é infatuation kìí ṣe rí lọ ó kẹ̀ jẹ̀rẹ̀ rẹ ni kìí ṣe kó nífẹ̀ẹ́ rẹ bọ́lọ́kẹ̀ ní kó pupa pupa lásán ló wọ̀ lójú bọ́lọ́kẹ̀ ní wípé ọlẹ̀pa lẹ̀pa lómú bọ́lọ́kẹ̀ ápùrà ní bẹ́ẹ̀sì rẹ bọ́lọ́kà náà bọ́lọ́ torí mórí ọgbẹ́ ìwọ̀lọ́mọ́ dání gbogbo program tó o ti sọ lágbáwá lọ́mọ kò ní bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ bá níbi ara wọn kò bẹ́ bá ọ̀wọ̀ ọ̀wọ̀ torí náà ẹ ṣàkíyèsí àrùn ìyẹn wá ọba kéèmì máa ń sọ fáwọn èèyàn máa gbọ́ mi nínú kàtí mo ti ṣàkíyèsí máa wọlé o nature love tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ hundred percent gbogbo lọ́ọ̀bù tó rí wípé ìgbà tẹ́ ẹ̀ bá wọlé ó ti dìlọ́ òfin red flag. ọ̀pọ̀lọpọ̀ kápọ̀ wọn ni wọ́n ti dà wà náà wọ́n ti ní problem. èyí èso ní káàdì. tó orí ní káàdì òun ni ní káàdì ọ̀jẹ́ wípé ìwọ gan mọ̀ pé kí aburú bá ṣe ẹnì kejì rẹ̀ ìwọ ní kéde ogun láti ìwọ láti ṣe. kí dáadáa mo kiri kan bọ àwọn tí fáàkì wa rí ń wò lójú bímọ ọkọ rẹ̀ ọ̀rà ojú ilé ọkọ wa mú lọ ìlú ọlọ́run tó kó lóòótọ́ wa lánàá àtìsọ̀wé àtìgbàlọ́wọ́ ẹ̀sìn sọ pé kí lọ́kọ̀ ṣe sájídá tó ṣòkò túmọ̀ bá dàda yípa báta bùká àlùfáwà. ìrẹ́lá lẹ́yìn ó forí kalẹ̀ wà lọ́kẹ́gbẹ̀ẹ́ kan dáhùn sí lọ. Ẹ̀kún ní ẹkún mọ́ ọmọ ẹ̀sùn tí ọba sọ ní ọgbọ́. Òun lábẹ́ èdè kò káàkù ní párọ́bì. Ẹkọ́ kí ní o, ẹ̀kọ́

ìwọ ni kẹ́kẹ́ tẹ́lá bí lò tí ó ti máa tẹ́lá gájú láì ní ìtọ́kọ́ ní sọ́nù kò ní bẹ̀rẹ̀ sì bọ́dẹ̀ kọ́kọ́ ọdún náà owó rẹ̀ kan bọ́ sọ́dọ̀ ìyàwó rẹ̀ tí kò lè yọ ọgbọ́n ọba wọnú sísẹ́ẹ̀mù láti sọ fọ́ ọ́lẹ̀ ẹni tó bẹ̀ẹ́ ẹni tẹ́ máa ṣe kí ni ẹ bá méje ara yín ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún wa. Ìjọba ọ̀sẹ̀ ń bá mi lò. Alùpùpù náà ẹni tẹ́jọ ní self-confess. Tẹ́jọ ní kéde ẹ̀jọ ní tẹ̀lọ́rùn Àwọn àsìkò kan ó lò, àwọn àsìkò kan ó bàjẹ́ ẹlẹ́ bí ma lè ẹlẹ́ bí ma kù ẹlẹ́ yóò ebi lè pa nípọ́ lójú torí ìwọ́n tó ọjọ́ ọkùnrin obìnrin tí èbá ní ìrẹ̀lọ́rùn nígbà tó ti bá dé ọmọ pọ̀lọ́ òjò láti ọ̀dẹ̀ sí ọ lórí gbogbo àdúgbò náà máa tó òṣèlé sí lórí nígbà 2020 ọdún covid àdánwò fẹlẹ̀ mọ̀lọ́ tó wà àti kan máa ń bí ní question ìyàwó dẹ̀ kò kú òye torí wọ́pọ̀ òun tẹ́sí lásìkò òkókì kí ìbẹ̀ ẹ̀mọ́ nira ó sì kò kú òye tó lè fi lélẹ̀ yìí. ọkùnrin náà irú wọn náà pọ̀ táwọn náà ò lè tẹ̀lọ́ yóò máa bí àyàwó ẹ̀ pẹ̀lú kí ni ó ìyàwó bí àwọn

jama anọ̀gbọ̀ ọ̀pá kí mo pè é ẹni tó ní mà tó tó ẹni mú kọ̀ ọ̀kan ẹni sísà fẹ́ tó pè wà láì máa parọ́ àbọ̀ àti gbogbo ara ẹ̀ máa ń rọ̀ irun rẹ̀ ọ̀tà kókó gbogbo ẹnu rẹ̀ ní ọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀tà díẹ̀ díẹ̀ yóò lágbára dáńsì fẹ́ láìkẹ̀ àbá àti ọwọ́ máwòdé o máwòdé o yọ wọ dàlàbíà búlù ìlà rẹ̀ bàtà pọ́pù fẹ́ láìkẹ̀ ẹ̀ dábìlò máa gbọ́ ọkùn ṣe ilé ìgbìmọ̀ ìfọ́bá tàbí ṣe mọ́ láìsí wà láìsí láìsí ṣe àbá orílẹ̀ ìgbà míì ẹni ẹni lẹ́gbọ́n

Ìwọ́pọ̀ ọjọ́ pẹ́lá náà, ọ̀rọ̀ ìmọ̀ gbogbo ara ẹ̀sẹ̀ wa lọ́wọ́ àwọn ìjì. Òdélé ìyàwó rẹ̀ bá parí tó òníwẹ̀. Àwọn ọmọ òníkọ́ wọ́n gbogbo kíkìrì lè fi kan níyàn. Gbogbo mámọ̀ àwọn ọmọ ti fìdá dájẹ́, ó lè má lè fi wọlé tó mọ́ bà lè fi. Sọ́rọ̀ wọn gbà ń sọ yìí, wà láyà mọ́ á ti wà ní central mosque kan bá bẹ̀rẹ̀ ìgbẹ̀ ìdáǹkọ̀ káwọn èèyàn ti láti àwọn tó bá ti kéré sí ẹ̀mí. Aago bọ́sẹ̀ tó bá ipa wà tá à ń parí ìjà láàrin ọpa àbọ̀ àtẹ́lẹ̀ àtẹ̀lẹ̀. Ibẹ̀ láti lọ kí á fún ìfẹ́ bí ìgbà ìgbà. Ara tọ́kọ sọ nígbéyàwó òun ọ̀dùn kèétú olé oṣù kèétú ẹ̀fọ́ aṣọ. Nígbà tí àwọn onígbé mo rò pé sáà sọ yé ní kò lé ní ọkọ ọlọ́pàá ìjọba ẹ̀dá ayé òní ṣùgbọ́n ní ìṣẹ́ òní ìjọba wọn yàrá rẹ̀ kọjá kojú yàrá ètò ìlera ètò ìmọ̀tótó torí ìsìláàmù náà ẹ̀sìn kí ni o ẹ̀sìn ìmọ̀tótó ti àwí tìgẹ̀dà ẹ̀sà kéèkì àrùn yìí dáadáa àlùfíìsì ẹni tí ó lè máa rẹ́gbẹ̀ àpapọ̀ ọ̀nà méjèèjì ní orí ṣe bá a lọ kàánú pé àwọn ìsọ̀lọ̀ bá lọ a máa kó àwọn ìyàwó ẹ̀ níbi iṣẹ́ náà so nígbà tó bá jẹ́ pé ẹsẹ̀ máa rí kò sí ìsọ̀mọ̀ tó bá dà ní bàbá òye ó lè má bàa ní láti kéèyàn ọlọ́mọ tó lè pàṣẹ ìgbàgbọ́ wà lè ní ìmọ̀ pa àbàbà àti àgbàgbọ́ làwọn àràtí níwà ẹ̀dá àràtí ọlọ́mọ àmì tó orí ọkọ̀ tó bá já sí wípé ọlọ́run pé ní ọgbà ní ọjọ́ ìfẹ́ àsìkò tó ọba lóyún bóyá ọmọ òṣooṣù mẹ́ta lọ mẹ́rin kó tó ti lóyún òkè lóṣù ọmọ àtọmọ kan lọ ọmọ lóyún ọ̀kan ọkọ̀ lọ́dọ̀ ti fẹ̀ ìwọ náà ló ṣe gbogbo ẹ̀ ọmọ pàdé òbí méjì. Bí a kọ́ bà lóòótọ́ ló lówó lọ́wọ́. Olùgbé láyé ti lọ ọkà mi. Tó o kó o ní orin lọ́dọ̀ ọmọ pàdé ti wà Mọ̀hámà ọlọ́pàá náà. Àmọ́ bí mo ń ṣe fúnfúnmọ́ fáwọn ìyàwó mi. Á màá yá bọ́dà tó ní mọ̀ sọ fún yìí bẹ́ẹ̀ bá ti ìbọn láìsí ní nínú ètò inú àgbo àìmọ̀ àti kalábẹ́. ìyàwó rẹ pọ̀ bá lóyún wàhálà máa ń wà fún wa. kèé ọ̀pọ̀ ní laziness adọ́rọ́bì ìbọn jẹ́ pé ó ń lazy. àmọ́ talking about laziness èèyàn lóyún ta ló fún lóyún tẹ̀lé wọn náà ní. ọlọ́ọ̀kẹ́ ní wàhálà àlàáwá wàhálà lórí wàhálà tó o wàhálà ìsìn wàhálà ìkọ̀ ìsìn mo fi wà bẹ́ẹ̀ ní dọ́kítà láwùjọ ti dọ́kítà yọ ọ́ jẹ́ bí màá bá ó ti ń sọmọ́ ìgbò ti ṣe náà sílà ó ti sọmọ́ lẹ́yìn náà sílà wà lẹ́ẹ̀kan bá rí bí obìnrin ti gbọ́ bọ́lá ọ̀tẹ̀lẹ́ rẹ̀ lè máa sọkọ́ kèérí sí tí wọ́n kọ́ yàrá mọ́jà wọn jẹ́ pọ̀ mẹ́fún yàrá ìbàdí ní tùkọ́tùlà ààbá tù náà sí yàrá màá ti yà kọ́ fẹ́ràn àwọn mẹ́ńtálítì pé èmi ò lè ṣe títí mọ̀ fọ́kọ́ mi yọ ọgbọ̀n ọmọ ọ̀dọ̀ tí ọba ti ẹ̀dá ọmọ ọ̀dọ̀ obìnrin ojú ọgbà wọn. Fáàtì ọgbà ẹ̀kọ́ fàìn dáadáa, ó ti ó èdè, ó ní ọmọ ọ̀dọ̀ tí ojú ọgbà ni mọ́sílẹ́sì gbé. Ó ń gbé lẹ́yìn Nígbà tó jẹ́ pé ọmọ àwọn ọmọ ẹgbẹ́ obìnrin tó gbogbo ń tọ́yẹ kó fi fọ́kọ kò fi fọ́kọ, àwọn ọmọ ní ṣe. Wọ́n àwọn ìsinmi wáìtù, fárílà, fáàlì yàtà, pàápù dáàbì láì, pàápù dáàbì lẹ́yìn tààlà. Wọ́n tó bẹ́ẹ̀ kọ́ ọmọ ẹgbẹ́ lọ. Bí èso sọ fún ọ, wà láìlọ́dá sí wà láìlọ́dúnbọ̀. Sísà yẹn, ìrẹ́jú èpọ̀ mọ́ sísà mẹ́kẹ̀ wá ṣe ń bá lè gbé ní ayé títí lọ́dọ̀ bọ́dà ni bọ́dà wà wò pé á mọ̀ ṣàwọn. Kí ìyàlẹ́ bá ti ara dé òun gbé òun gbé ọmọ ẹgbẹ́ ọ̀gá ọmọ ẹgbẹ́ ọ̀gá ọkọ̀ mi. Sáré máa ń gbé lè lọ lọ́rọ̀ sáré bá lọ́pàá lọ́wọ́ bẹ̀ bá ń sọ ọbẹ̀ ẹjọ́ kan látàrí pé ọdún ìṣẹ̀lẹ̀ lágbádá lóṣù yóò àpòsí ìfẹ̀kọ́ òfẹ́ kí ni àpòsí ìṣèwárí wọn láàyè wọn fẹ́ra wọn láàyè wọn bí wọn fọ́ra wọn Kéèkì ìjọdá sí mọ̀ ń sọ fún ọmọ ní ìpèsè sára fọ́nà àbọ̀ ọ̀fẹ́ ṣùgbọ́n bọ̀ lọ́pẹ̀ ní ó lè ṣe.

tọ́kàn rẹ bá ti balẹ̀ gbogbo tó o bá ti fọkàn rẹ kó o ní rí sí ìlà jọ́n lórí ọlọ́run mọ́jà àwọn sísá ọlọ́wọ́ kí ló kọ́ rẹ o dáná fọkàn rẹ lọ́sọ fọkàn rẹ sọ irú èmi rè fèrè mi ti ẹ̀sán lẹ àmì lẹ́sìn máa èlé wọn kájú gbogbo wa tí bá fẹ́ fọ́ máa fọ̀ ṣùgbọ́n mo ti pè é ìyàwó tó ní kọjá ẹ̀yọ̀ kan ìyàwó ìyàwó mi lọ́ba ń gé ìlànà wà báyàwó lórí ìlànà tẹ̀lé. àwọn ni wọ́n bá ń fa àwọn abíyá àwọn ni bá ń fa àwọn orí àwọn bá ń ẹni pọ̀ ní ṣé wọ́n ti wọlé ọkọ ní ilé èdè kọ́ ìgbọ́ yẹ kọ́ ọkọ owó tó ń bọ̀ wá ń gbọ́ lọ́sẹ̀ gbogbo tó ọmọ ṣe ń jọ ọba wọlé ọkọ sọ ọmọ ìjọba ọgbọ́dọ̀ lè ṣe títí bà mọ́ ìjà ọlọ́wọ́ ọ̀tẹ́gẹ̀rẹ̀ àbọ̀wọ́ kí lọ́gbà ń pè ọlọ́wọ́ ọ̀tẹ́gẹ̀rẹ̀ ṣe títí mà mọ́kọ̀ mi ẹgbẹ́ tó ti wá sàkíyèsí àwọn ìyá kan bẹ́ẹ̀ fámìlì wọn ti mọ̀ sàkíyèsí tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àwọn ọmọ wọn bá tàbí padà bọ̀ àwọn ọmọ wọn láti àdúgbò ẹ̀sìn náà lẹ̀ fara mọ́ àwọn àbọ̀ àkẹ́ẹ̀ṣe ìyapẹnu pé sọ̀rọ̀ ìyàn àbí èso ọ̀rẹ́ òbá àfẹ́ tó ní ọmọ sáàbù ọ̀gá tó bá ní ọ̀wọ̀ nígbà bá sáàbù ẹ̀ nínú ayé gan òun lè sáàbù ọ̀gá rẹ̀ bí mo ṣe jáde tèmi mo máa àwọn tó tí wọ́n bá mi kọ̀kọ́ máa fi mo jẹ já báàbù mi ni òkè ilé ìyàwó kan láti máa kọ̀kọ́ yóò sì pọ̀ kí wùdọ̀ wá délé kọ́kọ́ rẹ̀ ló jẹ kí mọ̀ wọ́n fẹ́ kí mọ̀ Sọ́ni mo bá sọ fẹ́ yan ọmọ yìí, ọlọ́run jẹ́ fábílì ni wọ́n dàrú sí ẹ bá máa rí omi. Ìwọ́n bá bá rò bí wọ́n nìkan lọ́kọ́ lọ lórí bá ti sì àánú rẹ̀ ń ṣe mí. Àwọn Fúlàní ti pọ̀ máa fi wọn lọ́kọ́ ọlọ́run ti aṣọ òun. Jamal ṣé kí n sọ kankan fún ọ? Wọ́n láti omi ṣe sí ebi lọ́lẹ̀ bẹ́ẹ̀ débi kàmárà mi láyé. Marry your match. Marry your match. Sórí gbogbo nǹkan bá wùdọ̀ lọ fẹ́ kò omi. Máa gbọ́ pé oúnjẹ bla bla bla bla bla bla ẹ máa tẹ̀ra ní máa gbọ́ bí ooru máa bẹ́ẹ̀ ni ọkùnrin sọ̀rọ̀ kí kéjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò wà lábẹ́ láìpẹ́. So remarriage is not about sex or enjoyment. Gbogbo ń bẹ́ẹ̀ wò lórí àwọn Facebook, eh, TikTok, èkéde eh, kan láka, èkéde kan, ń wò. ẹ̀mọ́ rí alìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń tẹ́lẹ̀ fún ìwò òdí ní ọkọ̀ ọ̀rọ̀ wọ́n ti tó rẹ̀ ẹjọ́ kù mọ́kọ́ gbogbo ní lórí pé orí náà máa gbádùn ayé wa tó wà àdúrà yìí tẹ́sì máa lo táwọn ọmọ alábùbàdí kan wọ fẹ́ bí wa tọ́rọ̀ gbogbo ẹ̀yin fẹ́ ẹ bá jẹ́ ọkùnrin láyé ẹ̀mọ̀ kẹ́ni ni wàhálà àtọ́kọ̀ tó ló bá ní. ìjọba ètò ìdílé mi ò ṣiṣẹ́ mò ń ṣiṣẹ́ lọ́ọ̀bù kó tó ń ṣiṣẹ́ lóru mò ń ṣe offline job mò ń ṣe online job tó ti bẹ́ẹ̀ ṣe ṣe fáyé lóko lẹ́rìn ni wàhálà yìí. mò ń gbìyànjú kí n jẹ́ àrùjálù ọ̀wọ̀ àmúna àlàyé kọ̀wọ́ mọ́tò rìdá sí àṣìá bíbá fàtọ́là mọ́mbà àbọ̀ àlàbáàbí wà bíbá àfà gbogbo ní ẹ̀rẹ̀ níta ẹ̀jẹ̀ product mọ́mbà sọ̀rọ̀ lónìí tẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀ gúúsì ẹni yìí kẹwà enterprise jọ farabalẹ̀ wù ẹni yìí kẹwà tí mo pè é mo ní báwọn akẹ́kọ̀ọ́ ní àwọn student ní àbòbí àwọn òfáwọn lọ́wọ́ ṣe ìsọ reality fún mi ìkọlọ́wọ́ tó bí ìrẹ́lẹ̀ ló kọ́ lásìkò yìí òun ni wọ́n ti ń fi tọ́ọ̀jẹ̀ láńdéláńdé ní ọlọ́wọ́ ní ẹ̀kọ́ bá kọ́ ọ. Lọ́wọ́ kan ọ̀rọ̀ tó bí rẹ̀ kọjá pé gbogbo bọ́ ọ̀fẹ́ fẹ́ yàwó àwọn ni wọ́n parí kan àwọn ni wọ́n bọ̀ dáná ọdẹ pìtẹ́. Ìwọ́n tó bá ń gbé ọlọ́run bá àwọn bá gbé Dangote ní wọn. Kò sì tó kù tó bá ná fẹ́ bí rẹ̀ lórí ilẹ̀ káàrọ̀ wà láì wọ́n mú owó ni. Ṣùgbọ́n tí bọ́bọ̀ tí bọ́bọ̀ kò òbí wa ń lè ṣe Dangote fún ilé ẹ̀ ṣe dá bàbá. I see some of you as being lazy entities. I'm not saying all of you. My God, mi o, some of you. Wà lẹ́yìn ní ìgbà plan bóòlù ọ̀rọ̀ ni ó ṣe rọrùn bẹ́ẹ̀ni fẹ́yàwó bẹ́ẹ̀ni níṣòro. Èmi fẹ́ first wife mi nígbà tí mo wà ní three hundred level ní University of Ilorin. Mo fẹ́ kọ́ ọ farabalẹ̀ o. Níjọ́ bẹ́ẹ̀ náà ọ̀pẹ tí mo fẹ́ yàwó sọ mo dà mí wẹ̀ mẹsẹ̀ olùfẹ́sì ọ̀sìn lọ ṣùgbọ́n kí lọ́jọ́ ìfẹ́ yàwó látọ̀ ń bẹ́ẹ̀ tilẹ̀ èmi ni mo kọ́ àwọn èèyàn tó ń sinmi lọ àtàwọn ọmọ yàwó láti báṣu lẹ́ máa ń tó àtàwọn míì àwọn alámọ́kọ̀ bá ń bọ́dà sísà èmi àwọn táwọn sísà jù àwọn sísà ti gbé oúnjẹ fún mi láì ẹni mẹ́fà wà láì mo gbé ẹni mẹ́fà ẹni mẹ́fà ó tó mọ́ lọ́ọ̀kì àkọ́ ṣé ìyàwó òfin lẹ́kẹ́ lè fi ẹni mẹ́fà ìṣòwò fẹ́ kò sí ìdí ọ̀rẹ́ mẹ́fà ó ní ìtumọ̀ ìdíjì ó jẹ́ tọba ya. àìmọye ẹ̀gbọ́n rọmọbọ́n fọ́ọ̀mù ìpàkókò ẹ̀mọ́ tẹ̀lé ń bèèrè kí o ní ilẹ̀ lóore láti ní àgbo. ṣùgbọ́n mi gan mọ̀ pé tọ́jà àfọ́nù ara àwọn tíṣà tí mo dé ìlàyé tí mo mọ̀ pé olóore fún mi láyé ọlọ́run lóore fún mi lọ́run tí mo fẹ́ yàwó wáyé ọ̀dà ọmọ tí mo wá ń ṣe bàbá mi lówó lọ́wọ́ mi bàbá mi yàrá olùkọ́ ní wọ́n kọ́ mi bàbá mi sórí bàbá mi sórí sínú ayé ṣùgbọ́n bẹ̀rẹ̀ kó gbogbo wàhálà mi lọ́wọ́ bàbá èyí mo kọ́ bẹ̀rẹ̀ wàhálà fún wa mo wá ń padà mo jẹ́ ọ̀nà kíláàsì oṣù rẹ́sì ọ̀gbìnà bí sórí ìfẹ́ àwọn tá a jọ láì láyé mọ̀ ọ́n ta abájú sàúdà mọ̀ ọ́n ta sàìtúù

àwọn máa ń gba bí sọ́ọ̀tì glove láti egypt gbà nínú ìbẹ́ tí máa ń kó fún wọn àwọn ọ̀wà sọ́ọ̀pù láì rẹ̀ fẹ́ ni láwìn ọba kan ti dáwìn on credit màá wá kó lọ yunifásitì lọrin màá wá máa tà á tó sunday mo ní travelling bag ju sáàkì tí ó lè bí ìbùdó lẹ́nu láì màá wá gbélé ráṣù borí ó di mẹ́fà

mo dẹ̀ ti máa rí ọgbọ́yàwó mi ọgbọ́ máa níwọ̀nba tọ́lọ̀ ní kí n lè ṣe mo tó dẹ́wà ìsìn mo tó parí àfà tí mo fẹ́ rárá láàrin rẹ̀ mọ́ kọ̀wé mo tó fọ́ bí ìṣìwé mo sáà so gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kí sáà gbogbo ẹ̀ tó fi àbí ọlọ́run ti lé ìyàwó mẹ́ta péré mo ní lónìí láyé sí ìrẹ́ ọlẹ́ ọlẹ́ òkú ọlọ́ọ̀pọ̀ àbíkọ́ ọlọ́mọ ìtàrí fún ọwà ìtàpáìsì ọlọ́ọ̀pọ̀ òjìnà tẹ́yàwó ọlọ́ọ̀pọ̀ tẹ́yàwó rẹ̀ ní ọmọ rárá ìtìlẹ̀ ọlẹ́ ọkọ̀ ìdílẹ̀ ọlọ́ọ̀pọ̀ reality mọ̀ sọ fún ọgbọ́n sọ wọ́n rí wàhálà pé ní ṣe òun ó ti kọ̀ lù jọba tí mo bèèrè àwọn ọlá ń ké professional courses ẹ máa gbọ́ mi o graphic design coding robotics web design àbúlé àbáàbù ìdàbò ti láìpẹ́ ìwò ó pàpà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn àìmọye àwọn students ní sẹ́ta ní kò fìyàn òun ọlọ́pọ̀lọpọ̀ àbá Suleiman adẹ́rẹ́lẹ̀ gígbẹ́ lẹ́gbẹ̀ẹ́ àlùkúdúwà lákẹ́dẹ́rẹ́ àbá àti wà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kódà obìnrin tó kọ ilé ìgbàfẹ́ ìlú èkó tó wọn ó lè lẹ́yìn àwọn ìjẹ́kọ̀ eji pé èyí tí a ti máa fi fóònù ṣe ìranù wà pé cool and halal money online ìwọ́n tó ní pé ìwọ̀ ọ̀rọ̀ rò ó lè wo kí làwọn tó lè máa rà tó máa tà ìwọ́n tó ní pé ìwọ̀ ọ̀rọ̀ rò ó lè wo kí mọ́mọ́mọ́ kan òun bá báwọn èèyàn sẹ́ńdì ọjà káàkiri ni yóò ti gbowó sáwọn tó fi máa rí owó àlàálì jẹmọ́ fẹ́ gbá mi lọ èyí ó ká ẹ̀yàn ọkùnrin púpọ̀ jù ẹlẹ́kẹ̀ẹ́jì nínú mọ́kẹ̀ẹ́ ọkùnrin àwọn ọmọ tẹ́ ẹ bá fẹ́ bóòlẹ̀ èmi sọ wọ́n sí ìbànújẹ́ fáwọn òbí wọn àwọn tó ń ṣẹlẹ̀ lásìkò wọn bá ìdíjẹ́ jẹ́ kódà mọ́mọ́ òde tó ọlọ́run tó táwọn ọmọ tí wọn lọ́wọ́ bá fẹ́ yàwó ọlọ́run sábàdúrà wọn lórí wọn ọmọ tó fẹ́ fẹ́ bóòlù òṣèlú jẹ́ pé ó kú sọ́nà bí èsì ẹ gbọ́dọ̀ ní plan fọmọ tẹ̀lé ó ti mélòó ẹlẹ́kẹta ẹ ṣọ́ra fún marital sex ẹ ṣọ́ra fún gbogbo tó lè fa à ń ṣe rádaràda ọlọ́ọ̀la àwọn abẹ́ òun èlò ní alhamdulillah sórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáà ń gbọ́ ọgbà wà ló jẹ́ ọmọ tí èso yìí ọmọ nígẹ̀fẹ̀ kọ́ máa lọlé ara wọn ká máa jọ wà kọ́rọ̀ ká máa ṣe ìsìnà láníyàn pé ọ̀fẹ́ sọ̀rọ̀ ọlọ́dún aṣojúre di àṣùpà ṣe fún wọn náà máa ibi tí mo ti parí fáwọn ọkùnrin ni mo ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ sí remain a virgin till halal nìta anábìnrin máa ń hálà jáde àtẹ́yìn àtàtẹ́kùn lọ́wọ́ àtúndọ̀rọ̀ káàkiri dà ọlọ́rọ̀ ìdáná kàáfẹ́ anábì lẹ́tọ́ bá tẹ̀lé ọmọ orí méjì ọlọ́mọ àbọ̀mọ́ pé bàbá mi àti ìtùtù baba, bàbá tèmi àti ìtùtù bẹ́ẹ̀ lọ alhamdulillah bàbá àti wàlẹ́ bàbá mi àti ìtùtù mi wọ́n wọlé ọkọ wọn à ṣe èmi àti irú òbí yẹn wà lùjẹ̀ nígbà tí ò ṣe bàbá rẹ̀ tara rẹ̀ wà lùjẹ̀ ṣé jàdàmọ́ ni wọ́n mọ̀ wá lọ nínú àdánwò tá a ní lónìí aládọ̀ ẹ̀mọ́ bínú nínú àdánwò tá a ní òun làwọn ọmọ obìnrin tọ́já sí wípé bá ṣe ń lo ìjáàbù ìwà ìjáàbù òsì lára wọn dọ́kòrí ọlọ́mọbì ọ́ ni o pàápàá tó lè fa kí jẹ́ sọ fún ọ láìpẹ́ yìí last week Monday ọ̀la ni ó kọ́ sẹ́ẹ̀kan a ṣe èdè orientation fáwọn student fẹ́sẹ̀ parí wáyé kì ní school ọ̀dọ̀ mi mo wá sọ kankan fún gbogbo wọn wàláì wọn wá pariwo wàláì náà mi dùn láìpẹ́ wàláì àkùnkùn náà mi dùn ẹni kí ló fà one of my students tó parí òfin òun ó ṣe lè ká èdè dápẹ́ ọgbọ́n lè bá mi àwọn fámìlì ọkọ rẹ̀ wá kó ẹ̀bùn wá bá àwọn pẹ́rẹ́ǹtì àwọn bá nígbẹ́sí and this was a serious ẹgbẹ́ ọlọ́mọgbẹ̀yẹ bàbá tí àdá yàtọ̀ jẹ lọ́wọ́ tí máa sọ káàkiri alọ́ ọ̀gbọ̀dọ̀ takú ọmọ ẹlẹ́ àjọ abúlé ọ̀gbọ̀dọ̀ mọ́ nígbà tí kan ṣe tàwa ìtú fábílà boyfriend tààtù dání láyé girlfriend ṣe láyé ìṣàyíkọ́ mo ní kò sí tọ́jọ́ màmá rẹ̀ wá gbé ara ẹ̀bùn tí wọ́n fún wa wà láì wọ́n wá kó fún mi pé àwọn máa tètè lọ ẹ̀ tó ṣiṣẹ́ wọn kọjá kan sẹ́yìn wà láìlú mi wà lù sọ́ọ̀mọ̀ pẹ̀lú àwọn òbí máa ń lò táwọn òbí ìlú ọgbọ́ pé àrí kíyàrẹ́ ọwọ́lé ọkọ ọwọ́ àbúrò òfé o sọ́nà àìṣàrẹ́ ọwọ́ àbúrò òfé kí ni ọ̀tá o kọ̀díjáre kò fàbúrú rí o wà láìdòmó ní báwọn òbí mọ́ mọ̀ nínú ẹgbọ́ pẹ́sídẹ́ǹtì ni ó dẹ̀ fẹ́ di twenty thousand naira sílẹ̀ ó ní ìgbà ẹ̀bùn ó ti mọ fẹ́ǹdì ó níyàwó mi ní ẹ̀yìn lẹ́tírẹ́lì tó wọ́n ṣe ṣe ìsìnkà ìwà láì wọ́n ọmọ òun lè bá mú ọmọ láì lè bẹ́ẹ̀ dé. mọ ọ̀rọ̀ ẹ̀yin sísáàsì ìwọ tó wá jẹ́ kó o ti ṣe ìsìnkà rí lọ gidi gún látòní lọ ọgẹ́ta kan lọ máa rí. torí pé àdánwò ti ń parẹ́ jáde àdánwò tábọ́lá àtàkà ti dìbò àwọn ẹ̀sìn ìgbà tó wọn mọ́kọ́ sọ torí pé tó jẹ́ kí n sọ ti yé pọ̀ nígbà ẹ̀gbọ́n mi àdìsí wá dàrẹ́ tiwa. Then number two, tóbìnrin máa ń tètè hàn àtúntí wá láwọn fámìlì sọ̀jẹ́ pé ọkọ wa ń rìn àpòlùkì ah, ah, máa bọ́ lójijì ti ha remain a virgin to legal marriage are we together. number two ẹ jẹ́ kí n lo ọ́ọ̀lù àti case study ẹ̀yin elétò kí ni population àwọn ọkùnrin tó wà ọkùnrin tó fẹ́ máa ratio ọkùnrin tó bí 67 lọ́nà obìnrin jẹ́ mélòó 198 náà gbọ́ ní o ibi tí wọ́n lọ ẹtí wọ́n bí tí wọ́n lọ Sàlámù àlejò. orí reality kan bá yé sọ yìí. Kèé ṣe gbogbo ní ìlọ́wọ́ àná kádàrà pé ìyàwó nàmbà wà ní máa jẹ. Ìwọ́n tó ọba ti wá rí pé tó mọ̀ nínú àwọn súdẹ́ǹtì àbá àkọ́kọ́ tó ìyàwó kejì. Olóòwò ìjọ tí nígbà ẹgbẹ́ bá mú kádà rẹ̀ nù ṣùgbọ́n tó pàtàkì ní gbogbo kí à ń sọ ọkọ̀ látàárọ̀ yìí tó tàbí ẹ̀dùn náà ṣì ọjọ́ àìsọ̀rọ̀ tó pọ̀ èmi náà fi bí ẹ̀kọ́ gbogbo bàbá ní sọ ìyẹn ẹ̀kọ́ yé tọrọ ń bẹ nù àbá mi náà tó jẹ́ ìyàwó ilé yẹn kọ̀tọ̀ bí ẹ̀ ìmọ̀ nàbà yí ẹ̀ bá mi ìwọ náà tó ṣùgbọ́n torí pé ó ti gbọmọ́tò ó gbé ọlọ́ká pípà ẹ ó ti fọ́ọ̀lù wọ́n ní pàṣán bá fìnà yà lé ọ̀pọ̀ lájà ìwé ibù sọ̀rọ̀ torí tí wọ́n yẹ máa sọ́bà ìdíkẹ́ àwọn kan ló lé máa ń rògbé èmi èmi graduate màá wá ṣe mọ́sánná níwàá ṣe ṣùlápá níwàá ṣe rúbá kìí sára mú mú ẹsẹ̀ wa òbí tó burú kọ́ mi ó ní mi ò ṣe wà láìpẹ́ tó burú bẹ́ẹ̀ ọlọ́run kò ní ìyá ó lè ní kó o ṣe tó bá jẹ́ pé ìyẹn wà tọ̀sẹ̀ nígbà wà náà wọ́n sáà ti yàwó lé ọlọ́run ti orí gbàgbé tó 2001 ó rí kan ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ ní wípé má sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run mo fẹ́ lọ sí àárẹ̀ kádàrà mọ́ lọ́wọ́ mo ti mọ̀ nínú àwọn obìnrin tó jẹ́ pé àìṣèyàwó àkọ́kọ́ lọ́jọ́ òṣèré jẹ́ ayé rẹ̀ dá ẹsẹ̀ rẹ̀ dá sí kódà àwọn ìjọsìn tí ọkọ̀ máa fi ájú ọmọlá kó tó dà sí ìtú pàtàkì làwọn ń tà ń sọ fún yín tọ́lájà rò pé aláyé ah, ní ìrẹsẹ̀ báyìí dé wá aṣọ kankan èmi ò ṣe níbo náà ti kan tèmi o wà láì àmọ́ tọ́wọ́ àmọ́ kádàrà lẹ́nu ìgbà tí mò ń àwọn èèyàn náà gbọ́ a ti rí inú ọmọ ẹ̀yà wa kọjá wípé ìyàwó ọlọ́mọdé àwọn ìlú rẹ̀ o ṣùgbọ́n àwọn tó wà fún kádàrà ìyàwó kẹta lọ padà lọ ṣe gbòòrò mo ti rí sísà graduate university of Ìlọrin ó ti accept hundred percent owó ṣe ìyàwó kejì kódà a ti lọ rí bàbá ẹ ká parí ẹ̀ lóko àbá àbájọ lọ sí ọwọ́ àpàdà fìyàwó alákọ̀ọ́kọ́ torí tọ́wọ́ àtọ́ka nítorí wọ́n fẹ́ fìyàwó alákọ̀ọ́kọ́ ẹ̀ wá mọ́tọ́ tẹ́lẹ̀ torí pé ìyá ńlẹ́ tó fẹ́ fẹ́ lé òun ẹlẹ́ àsúná ọmọlúwàbí wà lẹ́ òun ṣe dáadáa yọ ọmọ pé wọ́n sọ́dọ̀ rẹ̀ kí èsì pé ṣe á rí mi fọ́jẹ́ pé látara pé mo gbàgbọ́ náà wá òun ká dànù lọ níjọ́ tó wọ́n wà á ṣe mẹ́ka yìí ẹn tó yẹ kọ́ jẹ́ mọ́sínà umu tó jẹ́ nàmbà wán umu nàmbà wán lọ́wọ́ jẹ́ fẹ́ẹ́sì rẹ̀ ìfọ́njọ́ náà kádàrà ni èèyàn ọmọ fún láti ọ̀pọ̀ báwọn torí náà

ìmọ̀ kọ́ọ̀sì àwọn kèfèrè àtàwọn tí ìmọ̀ ní wọn ti ní problem ó ti kó bá wa àwa rò pa àlàjì inú òmìnira ọlọ́sẹ̀ ẹ̀dẹ́gbẹ̀rún náà lọ yunifásitì ọba rò pé ànàkọ́mọ̀lá olóòdó ní ẹ̀wọ̀n ọlọ́ yunifásitì ọlọ́ọ̀láwà náà lọ alhamdulillah àbá àlójúkọ àwọn òjúkọ plan àwọn òjúkọ plan àbá àdẹ̀kọ́lá àwọn ọmọ ọgbọ́n

ọ̀dọ̀dọ̀ bẹ́ẹ̀ gbà ṣe nìka ìlànà tá nínú Kùránì àti Súnà. Gbogbo oníròyìn ẹgbẹ́ ṣe wẹ́ẹ̀dì máa gbọ́ mi o. Ẹ múra bọ́lá oṣù fẹ́kẹ́ múra mọ́. gbogbo ayé ọmọ pé nínú lè aláyẹ̀kú náà ìjáàbù ọ̀gbọ́dọ̀ lọ́sọ̀ọ́nù torá fẹ́ fi ìjáàbù bo ọ̀ṣọ́ tó o bá ti lè kó sẹ́sára àjáàbù kí nìdíní ní bá ti wà lára rẹ̀ yàtàájú ìlà ìjáàbù àhà òun náà tó ti níbi ìjáàbù lónìí tẹ́ ẹ fẹ́ máa ṣe nìka ìmọ̀ nìka àwa wá ń dàbí nìka àjà ìlíjà nìka àwa náà ti wá bí nìka full of music ọ̀pọ̀ ní kọ̀sídà kọ̀sídà sídà lónìí gbogbo yín ẹrù pé torí fẹ́ lọ nìka yìí ti sára ṣíbí nígbà pẹ́pẹ́ ti sára ṣíbí bóde àwọn ọmọ kéékèèké ní twenty seven àwọn náà tẹ̀lé wọ́n wá ń wọ́n yẹgẹyẹgẹ pàápàá nígbà tí wọ́n fẹ́ ìyàwó lóde ìyàwó kan jókè ojú ago gbogbo àwọn nǹkan ìtọ́ ń fẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí èèfẹ́ ni ọlọ́run máa gbọ́ mi ò ẹ̀yin náà ti fẹ́ mo mára nìka iṣu náà ẹ̀yin brothers náà ẹ̀yin náà nífẹ̀ẹ́ kí nìka yín kó ṣògbé airline kó ṣògbé ẹ̀tùwà west panay mo wá ń sọ ọ́ fún mi nìka ìsìlámù dùn láì yapa ọlọ́run wà láì máa wò kí lọ́dà tó láwọn ẹgbẹ́ tó mo ti wà pẹ́pẹ́ máa mọ̀ wọ́n sára sí mo ti wà láì mọ iye nìka pẹ́pẹ́ mo ti wò ó ṣe dáadáa kọ pẹ̀lú ìyàwó wọ́n gbà ó lórí ìmọ̀ ìyàwó kò sí tó burú kán pé ìyàwó ká sì bóde ká pọnlé sórí gbogbo pé a fẹ́ ṣe nìka ìmọ̀ àwọn òde òun ẹ wá mú kọ́lọ̀ ìyá ìrẹ́ tó mú bíláàkì nínú kọ́ ọba ti fẹ́ ṣe lè ká ìgbà ọjọ́ tó fara rẹ balẹ̀ gbogbo àwọn lè ká àti mo lọ tí wọ́n fi àwọn ọ̀rẹ́ ìyàwó èrè ká ti gbogbo máa gbọ́ mi tọ́ba ti fẹ́ ṣe lè ká ìgbà àbúwò lẹ̀ mọ́ fúlà pátá wo láti rán ká ti gbọ́ ọ̀rọ̀ bọ́ba ṣe rí máa wò bí o lónìí ìyàwó fúnra rẹ̀ ìjà àbùtọ̀wọ̀ wọ́n ti kó fẹ́ sí látòkè nílẹ̀ ọ fẹ́ sọ pé àwọn ọlọ́gbàdo àwa kàwé àwa bẹ́ẹ̀ ọ wá ń wípé ǹjẹ́ ìta àkànó síra ló ń ṣẹlẹ̀ àbí àti secondary school lèmi ti máa ń lo àwọn nìka yìí mo wá ń kọ̀ sí àwọn ọdẹ ara àwọn nìka yẹn nílé inú onílé ojókòó yìí mo rọ yín ẹ mọ̀ láàrin ẹni ọlọ́run àti ayé o ẹ fẹ́ ṣe nìka yìí ẹ̀yin sísà máa gbọ́ èdè èkó ní káyì ẹgbẹ́ ṣe sísá nàìjíríà ìdẹ́yàwó sọ níbo lọ́wọ́ àwọn ìṣúná èèyàn o kóyàwó ní mọ̀ràn wọn ò ní ọjà lẹ́ obìnrin èyí máa pariwo bẹ́ẹ̀ ṣe máa pariwo irú tọ́jọ́ rẹ̀ yẹn tí máa kò bá ṣe mistake wọ́n ló ní ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ àtẹ̀síwú lè nìfà àtẹ̀síwú lè rí dá àtẹ̀síwú lè nìfà ọkùnrin ò lè sùn hánàlá kí lọkùnrin ṣe ọsọ̀rọ̀ kí na ó ṣe ìyọ́ pàṣẹ tọ́jú ọ̀rọ̀ èèyàn sọ̀lọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ń bá amúwọ̀ náà nìka ó dà wọn ní ìgbà tó ń gbé kéèkì ẹnìkan ní ẹni wọ́n ní ká pàṣákù ẹbí ń pọ̀ sí ọjà kí ló tàbí ká ẹgbẹ́ èkú ṣẹ́kẹ́ẹ̀kì tó jẹ wálẹ̀ yorùbá ẹ̀ ṣe gé mẹ́lẹ́ tàbí ká ẹgbẹ́ àgùn ẹ fi kọ́ọ̀kì kèfè rí mi náà èwo ni kẹ́ ẹ máa wẹ́ẹ̀rì fún sí ọ̀lẹ́rì ó ní ìfún àfọ́lá lè kéèké látẹ̀mọ́ bèbí wọn káwé wọn gbẹ èmi ọlọ́ọ̀lẹ́ kéèké nẹ̀ká ìsìlá kọ̀ọ̀tà àpapọ̀ dà kọ̀ọ̀kẹ́ yóò bá wá bà wá pé káà yóò bá yóò bẹ́ èdè kéèkì ó ṣe lọ máa dùn àdùn kọ́ máa gé á jẹ́ sápábá ọmọ sápá ọmọ wọn lọ́gbà òfékè ekuru òfékè ẹwà ẹwà gẹ̀ òfékè ẹmọ́jà abẹ́bí ìgbègbè ní àbúrò yàrá àbọ̀ subahana sàlọ́ ọmọ ìhàndé àjọjọ ńlá ìlà ìlà sàláwà lókè wàrà àmọ̀